wọ́n tan rẹ̀ dànù kí á lóògùn rẹ̀ lè ṣe fọ̀ tí kú bá dé ọ̀nà téèyàn lè fi fi gbogbo tó dè márùn dè má dìhùn èyí tó ti tọ́ látó ti tọ́ jẹ èyí tó fi sọ́wọ́ tó fi síka ọ̀nà téèyàn ó lè fi fi ta ikú láyà ó náà ní kí ọba ní sàlàyé torí pé àwọn baba ńlá kú tó sóògùn fún wọn kú bó wàá nìwọ kójó yọ ọ. téèyàn ọba jẹ́ pé ọba ponú làákàrí òṣìṣẹ́ bó ti ṣe yẹ oògùn kìí jẹ́ nǹkan téèyàn máa fowó ṣe àfífọ́ àfífọ́pọ̀nù oògùn òsínú nǹkan tó lè máa kójọ sínú àpàtì àyàfi fún dìndìnrín láì sásọ aṣọ lèèyàn máa kó ní àpàtì gbọ́dọ̀ kọlá ìdì dé jùmọ̀ dé aṣọ lèèyàn kó ní àpàtì ọwọ́ àlọ́ ogunjọ ògùnjọ lóríṣiríṣi ọlọ́kan àlòkè ọ̀kan àlùwó àlùyárọ́ gbogbo eléyìí ló ń kó káyé rẹ nítorí dájú ni pé ọmọ ń tán fowó sí o ńgbà tí làákà ìsìn bọ̀ wálé ayé ló lọ fi ń ṣe bí akíndanidání òpònú àwọn kèfèrí ní bá wa sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ti ṣe ń fún wa afata'tuna as وأنتم تبصرون antum tubsirun àwọn aláìlójú lágbárí àwọn ẹni tó ju inú wọn ti fọ́ àwọn ní nálé olóògùn eléyìí jẹ́ ìpàkíyèsí ńlá fún gbogbo ẹni tí ọba láǹfààní àti gbọ́rọ̀ yìí pé oògùn kọ́ lèèyàn máa gbẹ́kẹ̀lé Allahu azza wa jal máa dúró tì oògùn ní tó lè fi ran ni lọ́wọ́ bí nǹkan bá ti da débì kan ogun tún bàjẹ́ ni tí ó pọ̀ oògùn ẹ ṣiṣẹ́ lójú ọ̀nà ibi tá a fẹ́ kó ṣiṣẹ́ sí tààrà àtòjìjẹ lògùn máa ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí láti ẹnu olódodo tá a wa lọ́jọ́ kan wa wọ́n rí ìfúnpá lápò ọ̀kan nínú àwọn sàhábà anábì wa ń bi léèrè pé ìdí jẹ́ onímínàlúwa hínà ó ní mo fi sápá mi ni nítorí kó lè bá a bá mi kó lè bá a bá mi ṣe oògùn iṣan kan tí máa kọ́lẹ̀ bá ní lápá. La anabi sallallahu alayhi wa sallam ni enzi'ha jáadanu fa innaha la taziduka wahna torí pé ìfúnpá tó fi sápá kò ní lé ọkùn ní nǹkan kan àyàfi ọ̀lẹ lògùn máa ṣiṣẹ́ ó lè ti kọ́kọ́ fìgbà kan tàn pé ń ṣiṣẹ́ torí ẹ̀ ní ahlùsùn náà fi sọ pé idán tẹ́ rí ó lè ṣiṣẹ́ pẹ̀lú yọ̀ǹda Allah ó sì lè má ṣiṣẹ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ èyí pọ̀ jù ní pé àtòdìjẹ ló máa ń ṣiṣẹ́ nana bìbí ní jádàánù kò ní lé ọkún ní nǹkan kan ju kó túbọ̀ kó ọ̀lẹ́bọ̀ ori lọ yóò tún wá fa orí ibú fún ọ orí ibú àìnípẹ̀kun oríire wa ni ọ̀yẹ́ kó nípẹ̀kun èèyàn fẹ́ sórí ibú tí ìfúnpá yìí bá ṣẹ́kù lápá rẹ̀ tó fi kú lẹ́nu tó fi lè ha àbàdà ò ní ṣoríire láéláé Allah torí ẹ̀ ló ṣe jẹ́ pé oògùn kò sí nínú nǹkan ní kò sí nínú nǹkan rí tó máa jogún lọ́dọ̀ òbí rẹ̀ nǹkan abú ni bàbá rẹ̀ wá kú wọ́n ti wá kọ́ sára gbogbo ń dé kọ̀ọ̀kan iṣẹ́ tí ń ṣe wọ́n kọ́ sára tírà kọ̀ọ̀kan itú téèyàn fi pa gbogbo àdó gbogbo òhó tí wọ́n ń pè láfọ̀sẹ́ tí wọ́n so nǹkan mọ́ lẹ́nu wọ́n ní bá a ti lò bá a ti lò ó rí nǹkan jogún èèyàn dàbí tírà àbótiẹ̀ dàbí dictionary àbọ̀dàbí ìwé ìtàn lu yín tí wọn náà máa ro nǹpa fáwọn èèyàn àbí tàn àdílé yín tí wọn máa ro nǹpa fáwọn ọmọ àdílé oògùn òfò bọ́ bá pẹ́ títí a máa gbiná níbi tí yẹn bá kò sí nítorí oògùn dàbí pẹtiróòlù mi tá a gbé pamọ́ lásìkò ọ̀wọ́n ọ̀wọ́n epo tó ṣe pé tí nǹkan kan bá ta fèlèfèlè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́jọ́ náà yóò gbiná nì bẹ́ẹ̀ ni okó oògùn lè ń ṣépè okó oògùn lè ń ṣépè oògùn bá gbiná ọ̀yẹ́ kọ́ yọ̀ ọ́ lẹ́nu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká ronú sí ní tá à ń nínú ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá wa ká pa oògùn ṣíṣe tì ká pa oògùn kíkó pamọ́ tì ká pa oògùn kíkà fún ká tì káyé ya páàbùn páàbùn pọ̀ láwùjọ yorùbá jọjọ ẹ̀rí tí oògùn ọmọ gbé wọn ẹlòmíì látàrí oògùn burúkú tó ní yọọ máa máa jáde lọ tọ́jà ni yọọ ma fẹ́ bí kẹ́nìkan tọ̀ níjà tọrọ fẹ́ dán oúnjẹ kan wò torí wọ́n sọ fún pé tó bá yàn lórí yọ yàgbẹ́ kù ni àti bí wọ́n bá sì nà má lórí ni ó ti máa yàgbẹ́ ọ wá fẹ́ dán wò láàrin ìjà ẹ dákun yóò bá wọ́n máa lénu ni wọn ò láyà bí tí kò nàyà lóńdè láàrin ìjà kọ́ o kọ́ á sí yàgbẹ́ àbá àti láyà tó kálukú náà rọra tàdí mẹ́yìn fún ọmú á lọ magbára wa ẹni pé bẹ́ẹ̀ láti dájọ́ ẹni pé kọ́ parun mú ìwọ ń di igi tó sẹnu bí ẹnu kọ̀ǹgàn wọ́n mú á fi wọ ọrùn rẹ̀ mára ń bá a bá mú kò sáà ní ipa gbogbo wa tẹ́ tá ìwọ débi tá a wọ lọ torí ẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ agboolé ló ti túlẹ̀ yorùbá yìí kéde kankan ló tu ogun òfò yìí náà ń bá bàbá kan ẹnìkan kú ó lé mi mọ́ pa ẹnìkan tún sáré èmi mọ́ wà ń bẹ̀ ẹnìkan òbí tó náà ti dé bàbá ilẹ̀ wà mẹ́ lọ́nà bá tún ṣubú tani ó kù lé má oníkálukú ọ̀sà lọ ni o ẹ̀ torí yorùbá ní kí sọ́nsọ́ mọ́gun lójú òkèèrè láti yẹ ẹnì kí edu òde pé gún mi wò èmi lóògùn tí wọ́n lò sí tọ ọ̀pọ̀lọpọ̀ ilé tú ilé dàlàpà ńgbà bá di pé babaláàdúró lé wọn pa wá tán tá ń fẹ́ kú lórí ẹ̀ ọ̀sẹ̀ ń tọ́ fẹ́ kú o oníkálukú lọ́fẹ́ là. ogún láwùjọ yorùbá pẹ̀lú pé yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn fẹ́ràn ara wọn ìlara pọ̀ ìlara pọ̀ tí kálukú mọ̀ ẹ̀kọ́ kálukú ò rí nǹkan kan rẹ̀ wọ́n ń gbé mu ní lógeere ìwọ́ wa rówó òfìrà kulikuli kulikuli fa lẹ́kọ̀ọ́ bá pọ̀ lára kulikuli wá fi ẹ̀kọ́ máa ń ga ah, ìwọ́ ra kulikuli òpin fún wa Aga, èyí tó agbára mi kọ́ òjò ètè mi gan kọ́ lè ká mi lẹ́nu gan ló bá ní tọ̀ ó ti wá sẹ̀ ọ̀sẹ̀ àwọn àyè torí ẹ̀ àwọn àyè ọ̀ abẹ́rẹ́ sí sáàgùn sí kúlíkúlí ńlọ ọjà lọ́ba yàgbẹ́ kúlíkúlí ọ̀ràn so àwọn oògùn bí oògùn àdánù ọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá yìí ìsìláàmù ló lè gbà dànù ẹ gba ìsìláàmù kẹ́ lè bá a là ẹ pa gbogbo rọ́ọ̀tì ní tó oògùn ọ̀bá fi dáa tóògùn ọba fi wúlò tí gbogbo kálukú ọba máa ṣe ó ní kó jẹ́ pé oògùn àìkú wà oògùn àìkú wà torí ẹni tí ń jìyà jù láyé ọ̀fẹ́ kú ká tó kọ́ ẹni tí ń gbádùn tó bá kó oògùn àìkú wà tí gbogbo ọ̀ máa bẹ láyé lọ títí láéláé gbére kése àbá kó oògùn tiẹ̀ dá díẹ̀ tó bá sì jẹ́ kó oògùn kan wà kò sóògùn àìkú àmọ́ oògùn tá a fi lè takú láyà ń jọ bá dé pé ta ni dá ló mú lọ à èmi. E ó tó bẹ́ẹ̀ torí tá a bá láàmú òní ọ̀la làámú tó bá yẹ kọ́ bá wà kọ́ bá tiẹ̀ tún dùn àmọ́ àwọn babaláwo àwọn ọkọ̀ àgùn burúkú gbogbo wọn kú tíwẹ́ gbogbo wọn kú tíwẹ́ ẹgbọ́ ìtàn ẹnìkan ó lọ sọ́dọ̀ olóògùn ó ní bàbá ayé yìí dáa ó dùn fóun òun á fẹ́ kú tòsí hmm, òun fẹ́ kẹ́mi òun bí àwọn èèyàn agbáni òun fẹ́ kẹ́mi òun kó wọn pẹ́ bí má pẹ́ ṣe pẹ́ àbí òye wa òun fẹ́ gbó bí má gbó ṣe gbó bàbá mi ni ọfẹ́ pẹ́ bí má pẹ́ ṣe pẹ́ oníbẹ̀ ni ọfẹ́ gbó bí gbó ṣe gbó oníbẹ̀ ni kan bẹ́ẹ̀ ó kù àmọ́ ó gbò bí má gbó ṣe gbó ìwọ náà wàá gbó sùrà rẹ̀ ọ̀pẹ̀ bí má pẹ́ ṣe pẹ́ ó rẹ̀ ọlọ́tẹ̀ ńlọ ó rẹ̀ ara tọ́ <laughs> ọ bá pẹ́ o lè mánéjì ìgbẹ́ mọ́ àbí òye wa àhán ń wọ̀ bá tí ọ nù ọ jẹ bí ọmọ òpó ń lo àbẹ́rẹ́ tí nù ọ tó ń túlẹ̀ wọ́n gbé bàbá wọ́n gba ilẹ̀ oúnjẹ tí mo nù yẹn tí wọ́n ń túlẹ̀ so ńgbà ọba bá páyé ọ wọn náà rí i pé padà sú ọ náà ni bá ti gbogbo rà tó fi tó fi pẹ bí mọ́gbó ṣe gbó babológun á ní àwọn èròjà tó sanwó wọn yìí ọ̀nbẹ́nu wọn àwọn ètò àti torí wọn forí jágbóògùn lọ ìgbóògùn mi bàbá sì lọ àlèṣetọ́sẹ̀ kan omi ìlẹ̀ gbà tó jọ mẹ́ta àti bá àti bí kátìpàdé wa sẹ́yìn ọ̀sẹ̀ kẹta sẹ́yìn hmm, ọ̀sẹ̀ kẹta lónìí bó di ijọ́ kọkàndínlógún sónìí kọ̀ wa ọba pa parí iṣẹ́ rẹ̀ bàbá ẹ dákun ẹ má ẹ má yí àdéhùn torí nínú tí mo kórìíra jù láyé ni kò yá dùn àwọn èyí yá dé lọba sì lọ lọba sì dé ó dé ní jọ́ kọkàndínlógún wọn bá sọ fún ọ pé aná bàbá náà ti rún pa <laughs> bàbá tí ó sóògùn kọ pẹ bí má pẹ sí pẹ kó gbó bí má gbó sí gbó òun ọpẹ o bàbá ò gbó o bàbá ti wó ti ṣubú dáadáa. O ti kó o ti di tàn bẹ́ẹ̀ náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé Allah ńlọba tí ì kú ńlọba tí ì rùn àkọọ́lẹ̀ là ń bá yí ti kọ fún kálukú pé yóò ṣe ní dáadáa àbí yóò ṣe láìda ṣe ní dáadáa ṣe láìda kò lè yẹ kádàrá ò lè ṣe yìí àkọọ́lẹ̀ olúwa wa ti síwájú. olúwa ní gbani olúwa ní lani olúwa ní gbéniga olúwa ní rẹ nílẹ̀ olúwa ní lànà koni olúwa ní kíkọ́nà òdìmánì olúwa ní sọ́ni olúwa ní dáàbòbò ni olúwa ní dání dára ẹni dání dọ́gba ẹni tí a fi jẹ ni àmọ́ pé oògùn kan àṣàṣì kan àdìká kan àfọ̀ṣẹ kan olúgbòǹkan orí ẹ̀tànjẹ náà lọ́wọ́ àti kó ìmú ọlọ́tọ́ ẹ̀ ó rí i pé tó bá ń kó oògùn bá máa ṣiṣẹ́ mi wọ́n yẹ ká kó jogún oògùn lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ló yẹ kó lò kó máa lò lọ títí láéláé gbére kése àmọ́ ńgbà tó ṣe pé ni òfútù fẹ́ tẹ ó rí i pé wọn náà padà jogún ẹ̀ kò ní wúlò ọ má jẹ́ kó máa náà jogún rọ́ lọ́dọ̀ rẹ o wọ́n wa antum tubsirun èyí ti rí tó fi jẹ́ pé ìdánlẹ́rìn máa lọ bá nígbà tó sì jẹ́ pé ẹ̀ríran ẹ̀ fọ́ lójú ẹgbọ́n kìí ṣe pé ponú kí lẹ fẹ́ wáá fi dán sí idán ti jẹ́ idán kìí sọ̀nà ọwọ́ ayanilẹ́nu fún wọn tó nípa ẹ̀sìn ọlọ́mọdé wọn náà ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn ń pọwọ́ dà wọn náà tún ní babaláwo ìwọ la lágbègbà ìwọ la àfa àti ń tẹyàn rìn a ọ̀yanilẹ́nu fún ọ báàlì tuma kí o tó lókè jẹ gidi ni ọ nínú àwọn ọ̀bàyéjẹ́ jẹ pé àwọn èèyàn ń na tiẹ̀ náà kúrú kẹrẹ àfi bí ìgbà tí lọ sí ọsibítù gbogbogbò general hospital bẹ́ẹ̀ ni wọ́n tó lọ wọ́n tó lọ bìbà kí ló gbé yín wá bí wọ́n làwọn fẹ́ rà fáàní kí làwọn fáà wá fún yín láti rí ni àfa náà tún akutu ẹ wọ́n mà ṣe o àṣírí àfa náà ò ṣiṣẹ́ subhanallah bẹ́ẹ̀ làwọn kan ẹ bá dí agboolé wọn ẹ bá dí àwọn olùbárà tí wọ́n wó oògùn wádìí wọn tí wọ́n pọ̀ lọ bí esu lákọ àti lábo oníkálukú wa bí wọ́n ti ṣe wá gbà sírí lọ́dọ̀ rẹ̀ èyí tí ń wá kọ́jọ́ máa èyí tí ń wá kíjọ́ máa eléyìí tó ṣe pé àárẹ̀ kan ṣe kàkà kọ́ gbọ́ síbítù lọ wọ́n lọ́wọ́ ayé lọ́wọ́ àmbẹ̀ wọ́n á ń bá lépa ibo làwọn ti bá àwọn ayé yìí táwọn ọbẹ̀ wọn tí wọ́n fi tú ọlẹ̀ bíbà tí ń ṣe ó fi fi ọlẹ̀ àbẹ́rẹ́ nǹkan mọ́ jẹ̀dí tí ń ṣe ó fi fi ọlẹ̀ wọ́n ní kì í ṣe jẹ̀dí lásán kì í ṣe bà lásán ayé ti lọ́wọ́ nú ẹ̀ ẹ wá rí gbogbo àwọn nǹkan tí ọ̀jọ́ ra wọn ni wọ́n máa fi lọ ra wọn tó bá po ìgbẹ́ fún wa mu ó mu tó bá fún wa ní nǹkan kan tí wọ́n ní kí wọ́n lọ sórọ̀ wọ́n sórọ̀ èyí tí wọ́n ní kí wọ́n lọ sokọ́ wọ́n lọ sokọ́ nítorí kí wọ́n gba Allahu gbọ́ bí ní tí wọ́n bá ń fẹ́ bá bọ́ sí àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ dúpẹ́ fún òun náà lẹni tó sóògùn yẹn fún wa tí ní tí wọ́n fẹ́ ọ̀bá bọ́ sí ní tí wọ́n kọ́ ronú lọ sọ́dọ̀ rẹ̀ òun náà lòògùn o kí àwọn náà wá sọ pé sàá gbólóògùn ti ṣe ní kọ́ sàá ó lè bàa jẹ́ fún ọ. bàbá tí wàá dé tó o sọ fọlọ́gùn pé kò ṣiṣẹ́ yóò ní bó ló ti sàá tọ́ba tí wàá ṣàlàyé yóò ní ọ̀ sàá bá a ṣe ní kọ́ sàá lọ́fà ni ò fi jẹ́ fún ọ. èyí sí ti ń bẹ́lẹ̀ kò nídìí kó máa wà lọ jìnnàjìnnà owó tó ti gbà lọ́dọ̀ rẹ̀ àgbàgbé ni kò sínú pé bàbá àbẹ́ẹ̀ ṣe dáadáa àbẹ́lò rẹ̀ ò pé ni ó tún sanwó mi ni hmm, bẹ́ẹ̀ orí ìtì ọ̀bẹ léyìí mu ni àtúbọ̀ sórí sí mi orí bẹ́ẹ̀ náà lọ́ wà títí tó fi parí ayé rẹ̀ sórí irọ́ ẹ̀tànjẹ àti ìmúni àti àti ìmúniléwúrẹ́ akramakumullah afatatuna as-sihra wa antum tubsirun láti ìjọ aláyé tó ti dáyé tó ti mú kí idán kọ́ máa bẹ ní dá ti dá mi orí ibu fún gbogbo ẹni tí ń ṣe é àtẹni tí ń kọ́ àtẹni tí ń nọ́dọ̀ wọn àmì orí ibú ni o wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaimanu walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr wọ́n tẹ̀lé ohun tí àwọn ṣaitan tí wọ́n ń porọ́ rẹ̀ lọ́mọ ìjọba Sulaiman lẹ́sẹ̀ igbe Sulaiman alayhi salam idán iná ló fi kápá àtẹ̀yìn àtẹ̀ránkó àtàǹjànú gbogbo pé idán ló fi tẹ̀ wọ́n lórí ba eléyìí tó ṣe pé kò sì rí bẹ́ẹ̀ nítorí pé idán tẹ rí yẹn ìsọ ní di kèfèrí ni Suleiman èsì ṣe kèfèrí Suleiman aleyhi salam kìí ṣe kèfèrí àbítalẹ̀ àmà nínú àwọn anabi Allah nínú àwọn aránṣẹ́ rẹ̀ tó anabi kèfèrí ìránṣẹ́ kẹfìrí kó sí àwọn gan lọ́gọ́ olùgbàgbọ́ láyé wọn torí ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jẹ́ òpìdán kẹfìrí ni gbogbo ẹni tó bá jẹ́ òpìdán kẹfìrí ni ẹ wá rí èké kò sí kan nínú wọn tí máa pera rẹ̀ lórúkọ gẹ́gẹ́ bí aṣèrè kan ò sí tí máa pera rẹ̀ lásìwín àwọn òpìdán tá a wí àwọn ò pera wọn lópìdán o wọ́n pera wọn ní atáyé ṣe asàánú aráyé gbogbo ní tàǹsì yìí náà ìbá fi ń sàánú àwọn èèyàn ni àbí òye ọ bẹ́ẹ̀ ni babaláwo pera rẹ̀ bẹ́ẹ̀ lálágbègbọ́ pera rẹ̀ bẹ́ẹ̀ làáfàá ti yanrìn wò yóò pera rẹ̀ omi ló ń lò ńkọ́ bẹ́ẹ̀ ló náà pera rẹ̀ ìràwọ̀ ló ń wò bẹ́ẹ̀ náà ló ń pera rẹ̀ àtẹ́lẹwọ́ ló ń wò bẹ́ẹ̀ ló náà pera rẹ̀ alákòókò wàhálà bó náà pera rẹ̀ nù ọ̀kan òsì tí ó pera rẹ̀ ní òpìdán kódà ẹlẹ́ni ọ̀ràn oní òpèrà rẹ̀ ní kíni olùṣàánú aráyé ṣùgbọ́n pìdán ni wọn òpìdán ni wọn. tọ́ gbogbo ẹni tí ń pidán kèfèrí ni o fẹ́ bá fi irú wọn ṣe lè máàmù á ẹ̀sìyàn fi ṣe lè máàmù nítorí pé òpìdán ti síwájú yín tọ́jẹ́ kèfèrí láti ṣe sọ́lẹ́à sọ́lẹ́à ti yín àti jẹ́ sọ́lẹ́à omi òbúkátà ká wa lọ kó tó di pa àrídìí ẹ̀ àbùkátà katana si kótó di kó hàn sí wa abẹ́tífẹ́sẹ̀ ti lè má mú tó gbé ọpọ́n títí ṣe yẹn wò sẹ́gbẹ̀ẹ́ ibi títí máa dúró ṣe lè má mú fáwọn èèyàn ti sọ̀lẹ́ tẹ́lẹ̀ yìí ń bùkátà kẹtún sẹ̀sẹ̀ wádìí tó ń bùkátà kẹsẹ̀sẹ̀ béèrè ó sì gbàlejò àlejò jókòó tì dí ó jókòó tì nídìí ọpọ́n ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀ nǹkan sínú ọpọ́n àfi bí ìgbà tí àwọn adífá náà táwọn náà ń tẹ́fá èjì ó gbè kìnnìkan ṣe kìnnìkan àbí ẹ̀yọ táwọn náà tẹ̀ bẹ́ẹ̀ náà ló náà tẹ̀ yẹn rìn tó ẹ wá gan kí ni bàbá ń ṣe ń di ọpọ́n bàbá ń yẹ ẹ wò ni ẹ̀sìn yẹn fi ṣe ìmáàmù ẹ̀sìn yẹn fi ṣe ìmáàmù irú àwọn eléyẹn kìí sàwọn lọ́yẹ̀ kó máa ṣe ìmáàmù torí gbogbo oníyàwó nǹkan kèfèrí ni nítorí pé wọ́n ń pe àpè mára páwọn ní nǹkan kan eléyìí tí olúwa jẹ́pọ̀ nìkan lónìí ó náà ní ilmul ghaib ìmọ̀ nípa ntọ́pamọ́ ẹnìkan wa kò sí tó máa ntọ́pamọ́ o qul la ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah sọ fún wa ike gbogbo ẹ̀dá tí ń bẹ ń gbogbo sámà àti gbogbo ẹ̀dá tí ń bẹ ń gbogbo lẹ̀ kò sí ọ̀kan nínú wa tó nímọ̀ nípa ntọ́pamọ́ àyàfi Allah tó fi dórí àwọn ànábì Allah wọn nímà nípa ntọ́pamọ́ o alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasulin fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada. ayàfẹ́ni tó bá wo Allah tó yọ́nú sí nínú àwọn aránṣẹ́ rẹ̀ iná ni ó fi máa ń tọ́ fẹ́ àwọn àmàntọ́pamọ́ kìí sì ṣe gbogbo máa ń tọ́pa ma àwọn olùmọ̀ sọ pé ntí Allah tí máa fi máa wọn ànábì rẹ̀ nínú máa kọ̀kọ̀ ó jẹ́ ma'lamun min ma'alimin nubuwah àpẹẹrẹ kan ni nínú àwọn àpẹẹrẹ jíjá ànábì èyí tó bá wo Allah láti fún wa mà nínú ntọ́pa ma wọ́n máa ń jẹ́ àpẹẹrẹ kan nínú àmì jíjẹ́ ànábì tọ́. So, gẹ́gẹ́ bí anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣe sọ fáwọn sàhábà níjọ kan ó ní ẹnìkan yóò wọlé wá báyìí nìsín ọmọ àlùjẹ́nà ni arákùnrin kan bá wọlé ìmọ̀ ń tọ́pa mọ́ àwa nìsín àlèsọ́fẹ́ ní bọ́dì pọ́ ọmọ àlùjẹ́nà ni àbọ̀ máa ná àfẹ́ni tí Allah ti pè lọ́mọ àlùjẹ́nà àbánabi pè lọ́mọ àlùjẹ́nà àfẹ́ni tí Allah bá pè lọ́mọ àná àbí tánàbí pè ní ọmọ àná. àmọ́ wọ ńbọ ńbẹ ńbọ ló kọ rẹ ti wá nínú kuraani ńbọ wọn ti sọ̀rọ̀ rẹ nínú sunna àwọn àgbà pé wọlọ máa àlìjáná táwọn ńbọ ńbẹ báyà àwọn jẹkújẹ táwọn fẹ́ gbowó lọ́dọ̀ àwọn èèyàn lè sọ pé ìwọ ni dá lè sọ pé ìwọ ni dá bí rẹ قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباط ويعقوب بتعلون في yakuba يعقوب الله yín aláàjì yakuba báwo abọ́fẹ́ gbowó ń sọkúsọ ń rárá tó eléyìí àwọn ò lè sọ pé ọmọ àlùjánnà lẹ́nìkan pàtó àbọ̀mọ aná lẹ́nìkan pàtó eléyìí ni gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa tí ìbá ṣe Allah tí ìbá ṣe anabi sallallahu alayhi wa alihi wa sallam ni wọ́n pè lọ́mọ àlùjánnà àbọ̀mọ aná. ẹnìkan anabi ni yọ wọlé wá báyìí nìsín yéṣu ká anabi ti rí i pé ń bọ̀ anabi kọ̀yìn síbi tí ó gbà wọlé ó sì wọlé a pé síbẹ̀ ń gbọ́ à bàbá sọ bẹ́ẹ̀ ọ̀dàn tánu èyí tó wí ma torí ibú fi dé bọ́ọ̀nù nítorí pé ànábì ni as-sadiqu al-masduq ọ̀nlẹ́ni tó yẹ pé olódodo ni táà sì máa gba ọ̀rọ̀ rẹ̀ tó dodo ànábì sallallahu alaihi wa sallam àkọ́kọ́ ọ̀gbà tó lu àṣẹ ní ìránṣẹ́ rẹ̀ tó pé àwọn èèyàn rẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn àyíká àwọn àbátan àwọn ará rẹ̀ àwọn Quraish ó pè wọ́n lọ síbi títí máa pè wọ́n Mẹ́kà gbogbo wọn á péjọ síwájú rẹ̀ bìbà ó lẹ́yìn èèyàn mi tí mo bá sọ fún yín wípé àwọn ọmọ ogun kan gbé ogun bọ̀ wá bá yín látẹ̀yìn àpáta yìí sẹ́pẹ̀ mọ̀ ń parọ́ wọ́n láéláé agbẹ́dọ̀ àjẹpọ̀ ń parọ́ kí ló dé ma jarrabna alayka kadiba àkárọ́ mọ́ lẹ́nu rí kótó dà nàbì wọn kárọ́ ma lẹ́nu rí ọ́ dà nàbì ó di ránṣẹ́ allah ni ọ́ máa parọ́ wárọ́ mi pa. anabi sallallahu alayhi wa sallam ọlẹ́nìkan wọlé wá báyìí ní ìsọmọ àlìjẹ́nà ni arákùnrin sì wọlé òṣìṣẹ́ ni tọ́lọ́ bá pé ah ẹ kú oríire barakallahu fika ọlọ́mọ àlìjẹ́nà ni ẹ sáwò káwọn náà kọ́ sí eyín wọn ò wí bẹ́ẹ̀ yóò bá lẹ́bùn nù yóò bá lẹ́bùn tó rẹ́sìn làwọn ń ṣe ó tún di dọ́mì anabi tún lẹ́nìkan wọlé wá bá yín ọmọ àlùjẹ́nà lọ́ba dọkùnrin dọ́sìn àá hèé ó tún dẹ̀ kẹta anabi tún sọ bẹ́ẹ̀ arákùnrin yìí ló tún wọlé eléyìí máa kọ̀kọ́ ni kò sẹ́ni tó máa fi Allah àfi tó bá wo Allah láti fi mọ àwọn aránṣẹ́ rẹ̀ kìí ṣe gbogbo ntọ́pamọ́ là nábì mà gbogbo ànábì gbogbo ànábì ádámù aleyhi sẹlẹm bàbá gbogbo wa ní bọ́ọ̀ fẹ́ bọ̀ ọkọ̀ tó bá gbọ́ pàwọn kan bá ádámù ẹja wọ́n bínú sí i àwa béèrè ẹ̀ṣẹ̀ wo ládámù ẹ̀ṣẹ̀ o bàbá gbogbo wa jọ ni èyí sàwa nìkan la pè ń bàbá wa bọ́ọ̀ fẹ́ bọ̀ ọkọ̀ sẹ́ẹ̀ mọ̀ pé bàbá tó jẹ́ bàbá kálukú wa bóyá afẹ́ bóyá àfẹ́ bàbá ẹni ni bàbá ẹni bàbá ẹni ò sí pààrọ̀ lẹ́nu ìgbà tó ti délé ayé nì ó ṣeé ṣe ká ìgbọ́ rẹ ni yóò ti ṣẹlẹ̀ láàrin rẹ àti dádì rẹ tó fi dórí pé èyí e fẹ́ rí dádì rẹ èyí e fẹ́ gbóhùn dádì rẹ kọ́dọ̀ ti wọ̀ ọ́ bí kọ́ ha orúkọ dádì rẹ kúrò lára orúkọ tiẹ̀ bàbá jakujaku bàbá radarada ó wí jáde o àmọ́ nsọ́nù rẹ torí tó bá wí jáde nǹkan sì tọ́ síbẹ̀síbẹ̀ bàbá ẹni bàbá ẹni bàbá kò sí pààrọ̀. bẹ́ẹ̀ náà bàbá ńlá wa ádámù alayhi salam tó ṣe pààrọ̀ kò ṣe pààrọ̀ bóun fò lójú sámà láì níyẹ̀ bàbá rẹ̀ òní ádámù tó rin inú omi tó fi gbogbo ẹ̀ tó fi jẹja bàbá rẹ̀ ńkọ́ òní ádámù ádámù àwọn kan lẹ́sẹ̀ tó lọ ó kó bá ta òun ló lé àwọn ló má wọn kó lálùjánnà kò mú yín kó lálùjánnà kò mú yín kó lálùjánnà ta ló mú wa kó lálùjánnà Allah ta ló mú wa kó lálùjánnà Allah ta ló mú wa wọ bẹ̀tẹ́lẹ̀ náà ẹni ò mú ọwọ́ bí kẹ́sẹ̀ lé lé ọ̀mbẹ̀. àní ìsìn ó ti asọ́lẹ́mù aleikum wọ́n ní aleikum sẹ́lẹ̀m ẹ wọlé bàbá ń lé lóníkọ̀ wọlé ọmọ rẹ̀ ní ẹ jáde sáà jáde ẹni jáde ìwà kó mú mi wọlé ò tó mo rò pé yé wa ha amẹ́ni tí ọmọ rẹ̀ lọ́wọ́ bọ́ ni bàbá mi ní kẹ́ wọlé lọ́ba wọlé ọwọ́ adókòó ń retí bàbá rẹ̀ ó tún ṣe sáà ọmọ bá dé bàbá ní kẹ́ jáde ọ̀jáde àbóni jáde ọ̀jáde tọrọ ma náà ló fọ yọ̀ǹda gbẹnu bàbá rẹ̀ tó fi wọlé òun náà ló tún ní kọ́ jáde báyìí lẹ́nu bàbá rẹ̀ torí ẹ̀ ní òfin ni pé ẹni tí ò mú ọ wọlé kò lágbára àti lé ọ jáde tọ Allahu azza wa jalla òun ló fi bàbá ńlá wa sí àlùjánnà òun náà ló tún mú bàbá ńlá wa kó lálùjánnà ṣùgbọ́n sábàbí lọ́ba dé torí gbogbo nǹkan láyé sábàbí ni máa bá rìn gbogbo nǹkan sábàbí ni máa bá rìn olùwà ẹlẹ́dàá wa ní pé tí sábàbí nǹkan bá ti ṣẹlẹ̀ kí nǹkan ṣẹlẹ̀ oníṣìí pé tí sábàbí ó ṣẹlẹ̀ kí nǹkan tàfẹ́ ẹ̀ baba ńlá wa ádámù aleyhi sẹlẹm àwọn náà máa ń tọpamọ ádámù kọ́ ló sì lé wa kó lálẹ́ jẹ́nà akramakumullah Allah ló lé wa kó lálẹ́ jẹ́nà mo rò pé yẹ ha eléyìí fanfa ti wáyé láàrin ádámù aleyhi sẹlẹm àti anabi musa aleyhi sẹlẹm olúwa fi ádámù hàn anabi musa gẹ́gẹ́ bí ìròyìn tá nàbì muhammed sallallahu alayhi wa fún wa wọ́n mọ̀ á òkè láti wọ́sibò adúrò ọdún tí ádámù ti kú. ọdún wo ni Musa tó dé bó wọn ṣe ríra wọn à ọ̀rọ̀ Allah kò dàbí ọ̀rọ̀ àwọn èèyàn Allah ó fi Ádámà ó fi hàn Musa Musa aleyhi salam wá sọ fún Ádámù pé ìwọ ni Ádámà tó mú wa kó lálùjánnà irú ìtayín sẹ̀sẹ̀ sọ lónìí Ádámù aleyhi salam ni a ó ṣe lè máa bá mi wí lórí nǹkan tó lu àti rẹ̀ kó tó dá pẹ̀lú fifty thousand years. Ànábì ni ádámà borí Musa aleyhi salam torí jíjáde kó lálẹ́ jẹ́nà kádàrà ni eléyìí tẹ́ lè bá ádámà wí lórí ẹ̀ tẹ́lẹ̀ náà kólúwó tó dáa ó ti sọ pé lẹ́ẹ̀ lòun ò fi sí wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa ẹran wọn létí nípa àgbà tí olúwa rẹ̀ sọ fáwọn màláìkà pé dájúdájú èmi màá fi àrólé kan sókè pẹ̀ àlùjáná ni ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n képẹ̀ ni ó padà gbé torí ẹ̀ ádámà jésù kọ jésù yóò padà lọ ọlẹ̀ náà ni ṣùgbọ́n gbogbo nǹkan pẹ̀lú sábàbí akramakumullah àwọn olùmọ̀sọ pé tó bá jẹ́ pé ìbáwí tànàbì Musa ń ṣe fún baba ńlá wa ni pé kí ló mú yín jẹ nínú èso tó lúwa ní ká ẹ má jẹ musa ọba pass nípa àbẹ̀rẹ̀ àmọ́ pé ìwọ ló mú akó lálejò náà àá nǹkan tó ṣe polúwa ló ṣe ó ti kà kọ́ọ̀lẹ̀ rẹ̀ ọdún máa bú mi lórí nítorí olúwa kọ mi torí ẹ baba ńlá wa máa ń o tó ṣe pé baba ńlá wa máa ń kò ní jẹ́nu èso ṣètọ́ ni du ẹnu fún wa ẹ jẹ́ kí n fi gi àjẹmọ́ abẹ lábẹ́ mi gbére kése kí n fi hàn yín igi téèyàn á jẹ tọ́lẹ́ èèyàn yìí mo fẹ́ fi hàn yín olùwà sì ti sọ pé ẹ má jẹ ń bẹ kò jù bá ń lọ ṣùgbọ́n ìbílí òun sọ pé igi tó ṣe yí pé béèyàn bá ti jẹ èèyàn ọmọ abẹ lábẹ́ mi láéláé ni yóò sì mú kọ́lé èèyàn ọmọ parun àti orí baba ńlá wa la yìí ti fẹ́ kú o bàbá ńlá ọ̀fẹ́ kú ọlá ìpọ̀ wọn ọ̀fẹ́ kú torí téèyàn bá lọ kú èyí táni yóò àfi gbogbo eléyìí lẹ̀ torí ẹ̀ ajogún ẹ̀ lọ́dọ̀ bàbá ńlá wa ni ní ìsìtẹ́ nìkan ní Yorùbá lẹ́vù ẹ bá jọ jà tó lérí ikú sí ọ ṣe ọ lọ sùn fọ ọ̀rọ̀ rí Yorùbá lẹ́vù ò ní sùn fọ ọ̀rọ̀ rí o yọọ máa sá sókè sódò ni ó ti ní wọn kú ọ dọ ló ti ẹ̀dá fún un gbogbo èèyàn bá bẹ pé àìjọ ah, mẹ́ta ti pọ̀ wọ́n náà múra kọ́ bá bàa rí ọpá jẹ la hawla wala quwwata illa billah kọ́sẹ́ńtọ́ fẹ́ kú bàbá tó ti darúgbó tó ti gbó kùjọ́kùjọ́ àtìyá àwọn ti lé lọ́gọ́fà ọdún one hundred and twenty years above wọ́n wá sọ fún bàbá yìí pé tọ́ ìtẹ́ iná ló ti tó sọ́sọ́sọ́sọ́ iná láyé gbà ẹ sún fáwọn ọmọ yín káwọn olóhùn rẹ pé ah kúrò mí ẹnikẹ́ni tó bá ro kúrò mi ò ní jèrè ọmọ ẹnikẹ́ ẹ̀ẹ́dúró adúró yín ọ̀pẹ́ <laughs> ah, bá a bá dàgbà bí ti ká kúkọ̀ títí ah, wọ́n á kú ni ah, mi ni ọ́ subhanallah nígbà táwọn mọ̀ pé ọmọ ọmọ àwọn ti kú àwọn sì ń bẹ láyé wọ́n pé abẹ́ kọ́dájú ẹ̀mí gúngùn tó o bá mi èèyàn ti fẹ́ rí nù kọ́sẹ́ni tó fẹ́ kú àsìkò táwọn èèyàn lò ẹgbẹ̀rún ọdún láyé tó ń lò jù bẹ́ẹ̀ lọ wọn ò fẹ́ kú ká tó pé àwọn ẹlẹ́mìí kúkúrú kúkúrú yìí kọ́sẹ́ni tó fẹ́ kú o eléyìí ni ìbílẹ̀sì fi tan baba ńlá wa jẹ tó wá pé baba ńlá wa máa ń tọpa àmọ́ tí wọ́n jẹ́ nu èso wọn ní jẹ́ nu èso èso tí wọ́n jẹ tó ló fi bínú tó ló fi lé wọn kó láti jẹ́ nà èso tí wọ́n fi di ẹni tó kó nílé ìdẹ́ra ilé láìṣe láìrò láìsọ ọmọ gbádùn ọwọ́ wá sílé wàhálà bó o ṣe o lè má rì bó o ṣe ọ̀jẹ́ àìmọye nǹkan ló sì ṣe tó tún ní rẹ́tọ̀ rẹ gbà tí baba ńlá bá máa ń tọ́pamọ́ kò ní jẹ́nu èso bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni anabi ibrahim alayhi salam tó náà bá máa ń pẹ́ àwọn òòṣà tó ń kó aké fún tọ́fọ́ wọn yóò fà kí wọ́n dáná kí wọ́n so mbẹ́ ànábì Ibrahim ò ní sáwọn láti o torí pé olú òṣùwájú sọ fún wípé tọ́ ọ bá fọ́ wọn ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni o gbogbo kálukú àlàáfíà ni máa wà ní ìsìtú wa bá mọ̀ pé wọ́n àti kan tó ṣe lọ́túnla lórí rẹ̀ làwọn èèyàn kó ti pàdé káàkiri wa kọ́ ọ mẹ́lẹ̀ sóòwì òòlì ìwé ó gbẹjà sọ́dẹ̀ mi. ẹ̀mí ìdílé bàbá ẹ̀ sọ ẹja tó sọ ẹ́ kí torí pé ọmọ èèyàn kọ mọ bẹ́ẹ̀ anabi allah musa alayhi salam kò mọ ntọ́pamọ́ dá anabi kò mọ ntọ́pamọ́ dá anabi tán kò mọ tọrọ lọ́dọ̀ musa pé ràn mí lọ́wọ́ tó ń jọ kan náà àwọn ọmọ àwọn èèyàn Fíráúnà ìrànlọ́wọ́ ni Musa ló ń fẹ́ sí o lọ́ba di pé ìpá tí Musa gba tọ́gbọ́ kan náà ọmọ ayọmọlẹ́yìn Fíráúnà àkùbá ò ló ń bá wó tubú lọ́ba kù bí Musa bá àmọ́ tọ́pamọ́ tó náà fẹ́ lẹ́mìí èèyàn lọ́rùn ọ̀fẹ́ lẹ́mìí èèyàn lọ́rùn bí Musa bá sì mà ìgbà ní tó wọ́n pa nù tó fi máa wọ́ nǹka ikú wọn fẹ́ mòǹdè wọ́n kò náà san Musa ò ní pa eléyàn tó fi dèrò madian tó fi fi misra alẹ lẹ́yìn tó tún dà nàbì tán musa ọmọ ń tọpa mọ nítorí pé musa alayhi salam níjọ tó sọ fún fìràwọn náà pé mo ti wá mọ̀ kó lórí bú ni wọ kìíní tí musa bá mọ̀ pé jọ ṣẹlẹ̀ ni anabi musa ò lè sọ bẹ́ẹ̀ tó bá mọ̀ pé fìràwọn náà ò ní fọwọ́ nu kò ní gbé tọ rẹ mi pé kò burú ọkú ti di mo ti da láàrin fìrẹ yóò bá jẹ irú rẹ máa kò ní lọ lórí kó burú kí làbá ṣe fún à kọmọ pé john lọ́jọ́ ọjọ́ pé ìfira ọ̀nà ọmọ ilé òun bọ̀ yóò sì lé òun létí òkun gbòláwà bá bí musa bá rò débẹ̀ kò ní sọ fún fira ọ̀nà kó lórí ibu toró lórí ibu náà mara rẹ̀ jàmá gbogbo lórí ibu mara rẹ̀ ẹni tí ó pè ló lórí ibu tí ó dà sí rọ́ọ̀fù ìní eléyìí ló fà ló fi jẹ́ pé kò sẹ́ni tó máa ń tọ́pa mọ́ anabi Isa aleyhi salam kò máa ń tọ́pa mọ́ ọmọ kí nínú àwọn èèyàn ti ń tẹ̀lé o iná ló ń jà ń bọ̀ ń wà lónìí ó sì mọ̀ kí wọ́n wá kọ́ mọ́lé wọ́n ní kí ẹ̀mí rẹ̀ làwọn fẹ́ gbà torí ẹ̀ anabi sallallahu aleyhi salam ó ń gan alára kò máa ń tọ́pa mọ́ ẹ wùjọ́ pẹ̀lú ìyá wa Aisha radiyallahu anha. tí iyan ọrùn Aisha bọ́ọ̀lẹ̀ lásìkò àti lọ́tọ́ sani kíkálukú ó gbéra ìlọ́yà tí Aisha ní ìlọ ò tí o torí iyan ọrùn tèmi ọbọ̀mọ̀ ń wà fẹ́ dá wa dúró ni ó ń wá gbogbo èèyàn sì ń bá wa wọ́n wá wá wá wá wá látòru fi di àfẹ̀mẹ́dúmá ńgbà tá wọn ò rí omi ò sí níbi tí wọ́n pàgọ́ sí wọ́n ní láti ṣe tàyámù tàyámù yìí ni wọ́n ṣe tí wọ́n fi ṣe sọ̀lá wọn máa ń ti ń jẹ́ tàyámù ṣáájú òru yìí òru ńlọlọ́wọ́ sọ àyà kalẹ̀ bíbẹ́ bá ti rómi o fatayammamu sa'idan tayyiba ẹ ṣe tàyámù pẹ̀lú ilẹ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àjùlọ ńlá tó lọ́wọ́ ṣe fún Àìṣà. àtàwọn aráalé Abubakar látàrí yan ọrùn rẹ̀ tó sọnù ní àyà tayammum ṣe sọ̀kalẹ̀ akramakumullah anabi ìbá máa ń tọpamọ àṣùbà ò ní bá wọn bẹ àti ràkúnmí Àìṣà lọgbàyà lé iyan ọrùn Àìṣà kódà olúwo òtún jẹ́ kó wọlé lọ́nú ìpẹ́ torílẹ̀ ilẹ̀ wọn wà kó gèdè ni bí wọ́n ṣe parí àṣùbà báyìí tán ní káwọn ọmọ lọ àkọọ́lẹ̀ ti gbẹ pé iyun ti ẹ̀yí báyìí kò ní jẹ́ rírí a lè máa sùn pa bí ká máa lọ níyùn bá yọjú níbi déédéé ibi tí ràkúnmí gbé àyàlé subhanallah anabi bá a máa ń tọ́pọ̀ àmọ́ pé ràkúnmí rẹ ti dé darí ẹmú kìíní bẹ́ẹ̀ bí nù ń bẹ́ẹ̀ àwa awitọ ìwọ wa ni wọn máa ń tọ́pọ̀ àmọ́ ìwọ lórílẹ̀‐èdè ibì kan pé lágbájá ní ọjọ́ lórí orílẹ̀‐èdè olúwa ti fi hàn wọ́n olúwa ti fi hàn wọ́n wọ́n sọ sọ pé sọ́dájú ó ní ọ̀dá mi lójú bàbá sọ fún mi láàárọ̀ yìí bàbá rẹ̀ wò bàbá rẹ̀ wò lọ sọ fún òpùrọ̀ burúkú gbogbo àwọn ẹni tó ṣe pé àwọn náà kúkú ríran irọ́ ta lọ́dọ̀ wọn bí àkàrà gbóná àwọn náà sọ pé olúwa ti fi hàn wọ́n ẹni tí ọjọ́ lórí orílẹ̀-èdè àwọn wọ́n ní kò sí iyèméjì má mi kàn gbogbo òbò yẹyẹ wọn gbogbo wọn bá lọ dì í fẹ́ni tí wọ́n ní wọ́n rí àti wọ́n ti rọ́ subhanallahi alazim torí pé nìkan kan ò sí tọ́ máa ń tọ́pa mọ́ allahu azza wa jalla nìkan lọ́ máa ń tọ́pa mọ́ allah kò fi ń tọ́pa mọ́ kò fi má rẹ̀ má àwọn olùmọ̀ ẹ̀sìn islam àwọn ẹni tó yẹ kó wọ́n mọ̀ nípa òfin allah olódodo kò fi má wọn allah kò fi máa ń tọ́pa mọ́ àwọn imam tó ń síwájú àwọn èèyàn nínú sọ̀lá eléyìí tí ń bẹ nínú ẹ̀sìn Islam tí tẹ̀sìn ẹ̀yọ̀ kan ṣoṣo eléyìí tó lu agbá wọlé kò fi tọ́pamọ́ kò fi mà wọ́n ọ wá jẹ́ pé wọ́n ń gbẹ́ǹdì lolúwa wà á fi hàn á irọ́ ń tàbí àkàrà gbóná lórílẹ̀‐èdè ibẹ̀ ọjọ́ ń tọ́ yani lẹ́nu púpọ̀ àwọn kan ńgbà tó tó di pé ọ hàn sí wọn ni làwọn sọ pé àwọn tẹ nígbà àwọn olórí àwọn ò ṣebí náà ò tó bá ríran òpùrọ́ lásán ti ń parọ́ fún òun tó ń ń túrọ́ tà fún yín bí èlùbọ́ ni so torí ẹ tí ọtẹyìn ọba ti máa gbà wọlé ta ni ọba máa rajà rẹ kókó tiẹ̀ ṣe lè máa dọ́sọ̀ tò ní dọ́sọ̀ ọwọ́ ni òun ò ní gbà ọgbọ́n hmm, ma ló mùsùlùmí àkáàbọ̀ àmọ́ má torí àgbà islam o má àgbà islam àbí òye wa gbogbo àdó lẹ́fí wá mérè kò sínú ìsìlámù torí kò sí rọ́nù ìsìlámù òdodo lọ́wọ́ àánú ìsìlámù alẹ́ nìkan parọ́ fún tọ́ba fẹ́ sẹ́sìn òdodo máa bọ̀ ọ̀kan tí a ní ohun òsè islam ohun tó ṣe sọ́ọ̀sì ma nítorí ohun tí a máa ń ṣe ní ìsinmi pé sẹ́ babaláwo nígbà tó ti hàn pé rán wọn ń pa àtẹ̀yẹ́tò ń ṣe náà àtẹ̀yẹ́tò tún kó sí sáfù kan náà wọ́n jọ dúró sí. akramakumullah qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèje àti ilẹ̀ méjèèje kò sẹ́nìkan tó máa ń tọ́pa máa fi Allah ẹ̀sìn òdodo lẹ̀sìn Islam tó o bá gba Islam ọmọ arántí ọ̀rọ̀ tí mo ń bọ sọ lónìí ọ̀ràn tí ń jọ́ tí màlẹ́kà bá gbẹ̀mí ẹ̀ ọ̀ràn tí nígbà tó bá dénú sàárè gbàrà ọ̀ràn tí gbà wọn bá gbé ọ̀dìdì lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù Islam lódodo jẹ́sẹ̀ eléyìí tí ò láǹfẹ kó bọyọ nínú rẹ̀ kò sínú kọrọ kan takora wọn ní súra kan sí súra kan pé kìnnìkìnnì jẹbẹ ọ̀rọ̀ allah la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ ò lè wọnú alukurani gba wájú àbí gbẹ̀yìn torí àwọn ọmọ ń tọpamọ́ olú ẹlẹ́dàá lọ́mọ ń tọpamọ́ olú ẹlẹ́dàá lọ́mọ ń tọpamọ́ kò sì bẹ̀ wá ká máa wádìí ń tọpamọ́ pé kíni kí lọ́wọ́ fẹ́ dà kíni dáwùdù rẹ fẹ́ dà tó fi máa wádìí ń tọpamọ́ torí ẹ̀ idán afata tí wọn na sẹ́xẹ̀rọ wọn á tó tó bọ́ sẹ́rù ẹ̀yìn sọ́kòónú wọn bí yín dàda ń dín dín ẹ̀yìn sì sàgọ̀ kí lẹ̀ ń wá lọ sílé àwọn òkú idán kí lẹ̀ ń wá lọ́dọ̀ àwọn òkú idán ẹ wá nítorí kí ìdó lè bá a kún àfi kẹ́ tẹ́ǹdì ẹ tẹ́ǹdì ẹ lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn wá ní olúgbòhùn táwọn ó ṣe fún yín inú gbòǹgbòǹ làwọn ó fi sí àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ máikrófóònù tó mú lọ ẹ̀yin rò pé wọ́n kàn máa fi sọ̀rọ̀ lásán ni ibi títí ń sèyìn ji gbogbo nítorí bá ti sọ fún yín bẹ́ẹ̀ ẹ má tó ara ẹ má tó ara ni ọ̀yá kálukọ́ lọ já koríko ká ẹ máa jẹ́ ó sì máa jẹ́ àbẹ́yìn ni ọ̀kan tiẹ̀ sọ fún wọn ó ní ọ̀yá ẹ bọ́ sókòtò kálukú sì ń bọ́ sókòtò di yín lónìí ńgbà tí <laughs> ńgbà tí olórí ìjọ tí bá ń farun abẹ́ obìnrin olóbìnrin ẹ máa pé àwọn kọ́mú ni wọ́n wọ̀ àti pátá àwọn wa ni wọ́n ṣèṣìn àwọn ni ó síwájú sìn fáwọn èèyàn abẹ́yìn orí ọwọ́ à ń bẹ lọ́wọ́ social media wọ́lá ayọ̀ ń bẹ ń bẹ àwọn obìnrin tó mẹ́ta mẹ́rin pátá àti kọ́mú wọn láwọn ń ṣèṣìn ọ̀yà ni lẹ́nu o ìbò lélẹ́yìí tó ti wá ọ̀kẹ́ láàrin tó ní ti ń yà wá lẹ́nu wọ́n ní gbogbo àwọn obìnrin ọgbọ́n nù báàbù <laughs> inú báàbù ńlá báàfù bàbá báàfù wọ́n wá bọ́bẹ̀ wọ́n bọ́ sọ lọ́fẹ̀ẹ́ <laughs> wọ́n bọ́ sọ lọ́rùn wọ́n láwọn fòróró pa lá àwọn yọ wá ayé kú lọ́rọ̀ subhanallah mọ́tórí kanjọ́ ni òun ó ní kóbìnrin kan ó sùn kalẹ̀ ó sùn kalẹ̀ wọ́n á bẹ́ wù lọ́rùn rẹ̀ ó kú ètò wù lára rẹ̀ máa ń gbé ọ̀gá ọ̀gá àjọ ó wá sùn lé lórí ó ní ẹ máa ké ẹ máa kó gò àwọn náà ní ó gò <laughs> subhanallah ẹ tajú sí ní islam islam lẹsẹ òdodo torí ẹ kó láyé alẹ́mu mẹ́mbí sẹ́mi àwájú wọlé ọ̀rọ̀dẹ́ lọ́wọ́ ibà illallah gbogbo ẹ̀dá tí ń bẹ́ ń sẹ́mi méjèèjì àtìlẹ̀ méjèèjì ọkùn sí nínú wọn tó máa ń tọ́pa máa fi Allah sípò àwọn mẹ̀lẹ́ka náà máa ń tọ́pa máa ah, qalu la ilma lana illa ma 'allamtana innaka antal amalẹ́ka náà sọ pé àmọ́ nǹkan kan àfi tó bá fi mọ̀ wá gbogbo fáìlì wa ń bẹ wájú rẹ ọmọ bí tá a dé ọmọ bí tá a má níta àmọ́ a lè sọ pa àmọ́ bẹ́ẹ̀ ni náà ọmọ ń tọ́ pamọ́ ìgbà tán kọ́ ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin nísàlẹ̀sàlẹ̀ òkun ńlá wọ́n lọ bá Allah ní agbọ́gbólóǹbáyìí nínú òkun àmọ́ bí títí ń wá àmọ́ ẹni tí ń wí olúwa wa sọ fún ọ pé ẹrú mi ni Yunus alayhi salam òun lọ́sẹ̀ la ní kí ẹjọ́ gbé mi àmọ́ kọ́ mọ́ pàjẹ́ òní wá ń ṣe àfọ̀mọ́ fún wa nínú ẹja àwọn nísàlẹ̀sàlẹ̀ òkun àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ ntọ́ pamọ́ wọ́n ń gbóhùn ọ̀mọ ẹni tí ń wì bẹ́ẹ̀ ni mẹ̀lẹ́kọ̀ ọmọ ntọ́ pamọ́ iná fà á ńgbà tí mẹ̀lẹ́kà Jibril tọ́wọ́ bá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní fa akhbirni ani sáà sọ fún mi ìjọ òníjọ́ gbẹ̀ndàlùkìyà máa ń bọ̀ Ah, ìwọ ọmọ èmi ọmọ ni ìwọ ọmọ èmi ọmọ kò sẹ́ni tó mọ gbà ń bọ̀ torí ẹ̀ ìmọ̀ ń tọ́pa mọ́ta lọ́mọ Allah a máa èèyàn jẹ ẹfẹ gba màálù ọba àlóyún ẹ wá ń gbóhùn tíra yìí sójú àbí òní ṣé èrè oko sí àbí òní táwọn ewúrẹ́ ọmọ rìn títí àbí wọn ní rìn títí ẹ máa gbọ́ àwọn rọ́ọ̀bù irọ́ọ̀bù àwọn rọ́ọ̀bù náà wọ́n á nítọ̀ ọba òjò ọ̀rọ̀ kése pé kò ní rọ̀ àmọ́ kò ní rọ̀ tó nǹkan èrè oko ò ní pọ̀ lọ títí torí ká lè ba àwa dínà aburú yìí méje àwọn burúkú ọmọ títí àwọn ìyàwó wọ́n fi bẹ́ra wọn lọ́bẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tọ́ba mọ̀ pélé ti dàrú tọ́ba ní ọmọ parọ́ fún àbí ó tètè sáré lọlé ẹni tó mọ tí ó tẹ̀lẹ̀ lọ́dún kan tó eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú kò sáyè ìsìláàmù ọ̀gbá wọlé kò sẹ́nìkan tó mọ ń tọ́pa máa ni Allah kò sẹ́nìkan tó mọ tó lè rí lọ́la àbí tá a mọ̀ kálẹ̀ ẹni tó mọ tó ń lè rí lọ́la kò sí o ẹni tí ń tajà èló lọ́pàá lọ́la oní ti ọwọ́ èló lọ́pàá lọ́la ìwọ tó ń retí kẹ́nìkan wá ṣàánú rẹ èló wọn ò ṣàánú rẹ lọ́la àbó òtí ànírẹ́ nìkan kan ṣàánú rẹ. وما تدري نفس بأي أرض تموت kò sẹ́mi kan tó mọ̀ kù sí rẹ́nà la sọ pé ẹni tó lu ẹlẹ́dàá ike karakas ńlọ́kùsí ọ̀gbọ́kọ̀ lóye rí láyé karakas ní South America ibẹ̀ lọ́kùsí karakas ibẹ̀ lè pẹ́rẹ́ <laughs> ibẹ̀ lè òní máa tó ti ọ̀dọ́ lọ́jà tíkẹ́ẹ̀tì nígbà tí ọjọ́ ìbá pé àwọn yóò máa pé mo lọ́dà karakas what do you mean by karakas ẹ̀yin karakas.

wàláhì òní máa ń tó ti ọdẹ lẹ yìí bò ọsàrì kò débẹ̀ ni torí pé bẹ́ẹ̀ lolúwa kọ kó kù ẹni tí ó kù ẹni tí ó kù wàláhì kangara bí ọba dé kangara kò ní kú wọn máa nafsan tẹmọ dada kọ gbókọ rẹ rí kí ẹsẹ dada kọ débẹ̀ rí ẹ̀mí kan ọmọ gbogbo àwọn eléyìí olúwa nìkan lọ́mọ olúwa nìkan lọ́mọ mo lọ múlé sí Madina nítorí pé mo gbọ́ tá nàbí sallallahu alayhi wa sallam tó ní man istata'a minkum an yamuta fil madinati falyaf'al ẹni tó bá rọrùn fún nínú yín tó lágbára àti kú sí Madina kó kú sí Madina olúwa wa kádàrá pé ní kú sí Madina tó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan bá ní ẹ̀sìn wá dé Nouakchott Nouakchott ní Mauritania àfà abádé ní workshop ní kúbá lónìí láti màdínà tí mo ti kó lọ láti nàìjà <laughs> tí mo ti ṣe tó gún ọdún bẹ ikú ọ̀wá mú mi bẹ ní workshop ní kùtù adé torí pé bẹ́ẹ̀ lólu akọ pé yẹn ó kù sí ọmọ atadiri nafsan bẹ ayé ọrùdẹ̀n tẹ̀mọ́t ẹ̀mí kan ọmọ ibi tó wọn kù sí olú ẹlẹ́dàá nìkan lọ́mọ ń tọ́pamọ́ ó ti yẹ kó kùtà ọba àwọn òkú ìdán àwọn olóògùn àwọn babaláwo àwọn adífá àwọn alágbègbà ṣùgbọ́n àwọn èèyàn tẹ́lẹ̀ fún ọgbọ́n fún oyè nọ́dọ̀ wọn àwọn lọ́kọ̀ tí ọgbọ́n nítorí pé nínú agọ́ tiwọn ìnípawó tiwọn wà táwọn èèyàn ọ̀bá sì gbọ́ àwọn wọn ò ní rí nǹkan jẹ mọ́ àmọ́ lópin ìgbà tágọ̀ sẹ́kù ọjà tiwọn náà máa tà ní ẹ̀ríkì látàrí dán agbègbè àti àtàtì wọ́n ti tatara rẹ̀ sọ́ọ́ ọ̀tá gbogbo èèyàn wọ́n sọ bàbá rẹ̀ wọ́n sọ ọ́ dọ̀tá àyá wọ́n sọ ọ́dọ̀ta gbogbo ẹni tẹ́ ń jọ ń gbélé tani ọba tún máa ṣe bàbá rẹ nì tani ọba tún máa ṣe ìyá rẹ nì tani tún ṣe ìyá arúgbó tẹ́ ń jọ ń gbélé nì torí pé náà ló kúkú fún wa pé ìyá kan ń jọ ń gbélé tó ìyá kan máa tí mi gbogbo ni ìyá ń ti dàgbà tó bò ó nínú ogóje náà ní ìyá tó ṣe pé bọ́yá ọ̀lẹ́yẹ kìí ṣe yóò fò wọ́n bá tàtàrà bẹ́ẹ̀ ọba máa ọba máa lépa àyà láìda ọba máa pé kíni ẹ ń bá ní ṣubú yóò kú dànù ni àyè ò pé ó ṣubú kí lọ́ọ́ wá ń rò pé kóun kú dànù torí ẹ àwọn òpin náà máa ń sọ̀yìn àdọ̀ta gbogbo èèyàn ni ìdí ẹ̀sìn tó dáa o kìí jẹ́ kéèyàn níláárí gbogbo owó tó yẹ kó o fi jẹun tó yẹ kí o fi bù sára gbogbo ẹ̀ lọ́nà fọlọ́ọ̀gùn tán gbogbo owó tó yẹ kó fi tọ́ máa ń léèwé kó fi rán wọn lé kí ológun ni ọmọ gba gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ ó mú mu kú mu débi pé ó mú wọ torí gbogbo nǹkan fún ọ ó mú mi ó múra wé nítorí pé gbogbo nǹkan bá ti gbé fún ọ kò sí pé kò béèrè gbogbo ọsẹ bú tí ọ bọ̀ láwọ̀jẹ́ àwọn kan bíi làpálàpá bíi fo àwọn olè sí ọ lára ó wo títí bọ́dọ̀ síìtì kò ní lóògùn torí wọ́n lọ wá wá gbogbogbò ó pè sí ọlá kí lọ wá dédé oògùn òfò kí lọ wá dédé oògùn ránù torí ẹ afatatuna as-sihra wa antum tubsirun. قال ربي يعلم القول في السماء والأرض أنا بدعوة لهم nígbà tí wọ́n ń pè nǹkan bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ máa ń pè yẹn lọ sí díẹ̀ sìn láyé yìí àwọn èèyàn kan wà tí wọ́n máa ṣe ọmọlẹ́yìn ṣètọ́ọ̀nì lórí dáwà yín tẹ̀ máa ń ṣe àwọn máa bàjẹ́ wọn ò ní fẹ́ kó rìn débi tó yẹ kó rìn dé wọn ò ní fẹ́ kó tà létí àwọn ẹni tó yẹ kó tà létí wọn wọn ò ní fẹ́ kó lápá débi tó yẹ kó lápá dé nítorí pé nínú rírìn rẹ̀ nínú lílapa rẹ̀ nínú dídáhùn fún táwọn èèyàn bá dáhùn fún ibẹ̀ láburú tí wọ́n wà nítorí pé àwọn ń tú àwọn èèyàn jẹ lórí irọ́ àdádálẹ̀ aburú èyí táwọn gbé dání tí dáwọ̀ òdodo tí ọba wa tà ó dájú pé àṣírí ẹ̀kọ́ àwọn yóò tù lójú ewé àwọn ọ̀wọ́ a máa wá gbogbo ọ̀nà tó ṣe pé ìjákulẹ̀ tó fi lè bá dáwà rẹ tí dáwà yẹn tí òfin ní lọ síwájú tó bá jẹ́ páyè kan lè bá ń lò fún dáwà yẹn wọ́n sọra wọn dòkúta àdìgbòlù fún àti lè tẹ̀síwájú máa lu àyè yun nítorí pé wọ́n ti rí i pé ìpèpè tá à ń pèpè yìí tọ́ba fi lè lọ ti pé olúwa ẹlẹ́dàá bá ní kọ́ tàn ká tọ́ba kárí ilé tó kárí oko nítọ́ dájú ní pé dáwà yẹn yọ ká ìtẹ́ máwọn ń dì àwọn padà di ẹni tí ó kùtọ́ bà láàyè láì sí ìkù àwọn padà di ẹni táwọn èèyàn pàtì yóò di pé irọ́ àwọn yóò hàn sí àwọn ẹni táwọn ń tú jẹ wípé irọ́ ni bàbá yìí ń pa irọ́ nìyá yìí ń pa torí àyè tẹ́ máa ń lò fún wọ́n máa wọ́nà láti kọ dínà yín láti máa lò lọ. lérò pé bẹ́ẹ̀ bá ti ráyè ń lò má dáwọ́ àyín parí nu láì máa pọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu. bẹ́ẹ̀ ni èrò tí wọ́n kúrú àwọn máa rò pé àyè ló jẹ́ dáwọ́ àyín ọ̀tà àwọn ọmọ pé ń tẹ̀ ń sọ ló jẹ́ dáwọ́ àyín ọ̀tà wọ́n pa aláyè òde òní tó ṣe pé bọ́ọ̀ máa ń ṣe dáwà nínú olè yóò lọ bẹ́ni tí ó lọ bá. ẹni tí ọ tẹ̀lé ọ tẹ̀lé nítorí pé níta ń báwọn èèyàn sọ lónìí ọ̀rọ̀ tí ń gbaná atẹ́gùn lọ bá kálukú mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ni kò sí fọwọ́ bò. ó lè jẹ́ èèyàn mẹ́ta lójókòó wájú ẹ̀ àmọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀n èèyàn ní ń gbọ́rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ọkọ̀ ọ̀nà tó fi lọ fi òwú díẹ̀ sí wọn tí wọn ò fi ní gbọ́ ọ̀nà ẹ̀rí tí wọ́n máa fẹnu gbolẹ̀ wọ́n máa pásítọ̀ tó ń lò yẹn ti ń pẹ́ jù ẹ afẹ́sẹ̀ sọ̀láàtì torí àwọn èèyàn wọ́n ń pé sọ̀láàtì wọ́n ń pẹ́ sọ̀láàtì yín wo ni ń pẹ́ sọ̀láàtì yín wo ni ń pẹ́ ọ̀gbẹ́ni dáúdù sọ̀láàtì rẹ̀ wo ni ń pẹ́ gbogbo àwọn ẹni tó wá síbí wọ́n yẹn sọ̀kan nù jàmá rẹ̀ tó rí lánàá ìdánilẹ́kọ̀ọ́ yìí ló gbé wọn wá síbí lónìí wọn ò sẹ́rú tó sọ wípé látàrí ìdánilẹ́kọ̀ọ́ tó gbà wọ́n wá síbí lónìí táwọn táwọn òṣìṣẹ́ kí wọ́n dẹnu dúró lórí ẹ̀ wọ́n wá sọ pé sọ̀láàtì rẹ̀ ìṣá ìpẹ́ tẹ́lẹ̀ náà ní òfin ṣẹ̀ríyà tó ń bá lọ sọ̀láàtì rẹ̀ ìṣá ìlara súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá bí léèrè àwọn tání àti tání àti tání ló ní sọ̀láàtì rẹ̀ ìṣá ìpẹ́ àwọn jàmáà wa náà ni ẹ bá sáwò wọn ó bá kò ní àjẹpẹ́ ìrọ̀nù ìrọlọba dé gbogbo ẹ ló kọ pé dáwà yìí ó ń kó bá wa dáwà yìí ọbẹ sọ wá dìtàn a sì àkàràmọkùnmọlá ṣé dáwà náà ni ọwà gbà ipe ìwọ gbọ́dọ̀ rí kúntẹ́wọ̀n jẹ́ pé wọn náà lọ́ọ́ da dáwà dùn ó tó bẹ́ẹ̀ ẹgbẹ̀rún rẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ọ da dáwà òdodo wọn ò ọ. wọ́n máa ṣe tánà di dáwà látara pé gbogbo ntẹ bá sọ yọ máa takò gbogbo ntẹ bá sọ yóò máa takò gbogbo ntẹ bá sọ yọ máa takò lérò pé àwọn olùbárà wa àwa náà ń bẹ níta sọ náà ní ètò àwọn eléyìí sọ tó fẹ́ wa nígbà. tó gbogbo ntẹ bá ti sọ lónìí yọ máa takò sẹ́yìn pé ká ṣèwádìí ìsọkúsọ wádìí. torí pé ẹni tó fẹ́ sẹnu wa rọ́ọ̀fù ìwádìí kí ni dérò ọ̀bá sí kò nídìí ìwádìí kankan ẹ wọn ní ká dúró kèé ṣe dúró ẹ jókòó dáre tẹ́lẹ̀ yìí ń bùkátà wádìí wọ́n ní ẹ má nọ́dọ̀ àwọn ológun má ẹ má lọ sáájò èyí ó ṣe pájú ọ̀dà ẹ gbọ́ <laughs> torí pé òun àríjẹ níbàjẹ́ lò ẹ sì mọ̀ pé látàyé ń bi lójú òtítì wọn títí dálùkì yá àmà òun náà gan yàmùyámù ni kò lè dáre lúwé dúró yàmúyàmú lásán kò lè dáre lu édúró torí ẹ irú wọn wọn máa wá bí kọjú di aṣọ táwọn lè dàborí nígbà tí àwọn olódodo bá ń bọ̀ kí wọ́n má bàa dá mọ̀ pé àwọn làwọn ń kọjá ẹlòmíì lórí pé kọ̀fẹ́ tí òdodo ọ̀tàn ká ẹ rí i pé òun àlọ́ máa sí àwọn ilé ìbàjẹ́ ibi tí wọ́n ti máa ṣèrànù rádaràda torí káwọn èèyàn má bàa sẹ́rí lọ gbọ́ ọ̀rọ̀ Allah torí kí wọ́n mọ̀ bá sẹ́rí lọ gbọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ìwọ kọ́lá àkọ́kọ́ ẹni tó kọ́ ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀gá rẹ̀ àwọn sálọ́kù pọ́ọ̀lẹ̀ àwọn aṣíwájú bútó nípa rẹ̀ wọ́n ṣe ojú tì wọ́n. torí ẹ̀ ó túmọ̀ sí wípé gbogbo tí wọ́n máa ṣe tí wọ́n máa bá àwọn ẹni tí ń pèpè lọ sí díẹ̀ sìn jẹ́ kò dídá wà lọ́wọ́ láàyè ìwọ náà wàá bùkátà kọ́ wa lọ́ máa bẹ́wò ọmọ abẹ́ kó wọn máa ṣe gbogbo ìtàn ti ń ṣe láti ìsìn kò pa pẹ̀rẹ̀ gbogbo omi tó ń pọn ságbọ̀n sókun ni kó kú torí di eléyìí máa bá dáwà tiẹ̀ ń so ẹnìkan pèpè lọ sí di ẹ̀sìn Allah kò túmọ̀ sí kò ń ti di màláìkà kò túmọ̀ sí kò ń wọ́n ma wá wá àtìsí ẹlòmíì túnú àtìsí ẹni tí ń ṣe dáwà wọ́n ma lọ tí ń ká dáadáa náà nì tẹ́ni tí ń ká náà nì tẹ́ni tí ń sọ pé ká náà nì àwọn àfáàyín náà nu o. lọ́kẹ̀ ńgbà tá àfáàyín ti wá jẹ́ kó ń òdodo wà wá di rọ tá a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀sìn wà di sìnà tá a gbọ́dọ̀ tí wọ́n sọ fún ọ pé tí wọ́n bá ti ń pèpè lọ sí di ẹ̀sìn Allah ó di màláìkà ni ó di màláìkà oná ọmọ sàtìsí oná ó sì máa jẹ́ pé ó láwọn àìdá ti ń ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ yóò tún máa pèpè sí di ẹ̀sìn Allah tẹ̀lé ìtumọ̀ sí wípé gbogbo ọ̀nà táwọn ẹni láabi máa gbà láti fẹ́ kókùtà bá ìpèpè lọ sí di ẹ̀sìn Allah gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ wọn ti hàn síta gbangba kì í sì kankan tó pamọ́ ṣùgbọ́n àwọn aràn kan ní látàrí nǹkan tí ṣètọ́ni fi ránṣẹ́ sí wọn àbá wọn kò sì ní ṣẹ láéláé torí pẹ́sìn yìí di ọlọ́ọ̀hún tẹ́lẹ̀ náà ẹ̀sìn yóò tàn ká èmi pèpè lọ sídìí rẹ̀ àbí pèpè lọ sídìí ẹ̀ ọlọ́ọ̀hún bùkátà mi tèmi ni mo fẹ́ tàtàrà pé mò ń pèpè lọ sídìí rẹ̀ sóríire dábàá pé tá a bá ti parí pẹ̀lú òun dáwà parí nù ọ̀ ń tan rẹ̀ dànù tí wọ́n bá mú àwọn ẹni tí ń ṣe dáwà kó lójú ọ̀nà dáwà gbogbo wọn dáwà ó sì tún máa tẹ̀síwájú kó jẹ́ yọ a jẹ́ pé okú okú àdánù ṣe okú òfò ṣe torí pé ò lè rí nǹkan kan mú wálé nu tó ń lọ bẹ́ẹ̀ náà ni kò sẹ́ni àwọn Islam ńláńláńláńláńlá tó fi gbogbo ògbésí ayé wọn pèpè lọ sí wọ́n pè tí wọ́n pa Dáwùd torí ẹ̀ láwọn orílẹ̀-èdè kan láyé àwọn tiẹ̀ máa ń lu agbára àjọba ni ẹnìkan kọ́ gbọ́dọ̀ pèpè lọ sí díẹ̀ síbẹ̀síbẹ̀ dáwà tún lọ lábẹ́lé dáwà lọ lábẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ni ní Soviet Union lónìí ní Russian Federation sẹ́yìn máa ń kí alukurani èèyàn dáràn ni o àwọn kọ́ńtírì kan sì ń bẹ lábẹ́ Russian Federation gan lónìí ẹ má sọ̀rọ̀ Soviet Union ti tẹ́lẹ̀ gan tí wọ́n jẹ́ àwọn orílẹ̀-èdè Islam tẹ́lẹ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ tí wọ́n bá jẹ́ hundred percent Muslim wọ́n sì jẹ́ ninety something Muslim àwọn Shishan Dagestan àwọn kọ́ńtírì yẹn abẹ́ Russia ni wọ́n wà àwọn mùsùlùmí nìkan làwọn tó wà ń bẹ̀ àwọn náà kí alukurani wáyé àwọn náà ha sórí mùsùlùmí làwọn náà ẹ máa gbọ́ tí wọ́n máa sọ pé dòdáyẹ dòdáyẹ dàwúdù nù so nínú èdè tiwọn dáwúdà yẹn dàwúdù làwọn pè dòdáyẹ tọ àwọn mùsùlùmí ni wọn àwọn ọmọ wọn tí wọ́n gbà wá kẹ́kọ̀ọ́ nírú Islamic University wa tó máa ń ròyìn tó ju àwọn bàbá àwọn àtàwọn rí káwọn tó lè mójútó ìsìláàmù àwọn yìí wọlá yọ ya yẹn lẹ́nu. àwọn ìjọba Russia nígbà tá à ṣe communism tó sì jẹ́ kórì communism náà wọ́n wá dòní. àwọn sọ pé kò sí Allah nǹkan tí ń bẹ gbogbo ń ta lè rí nìkan ni wọ́n gba Allah gbọ́ anybody ní Russian Federation tí máa ń sọ pé Allahu wa ọ̀daràn ni wọ́n gbé àwọn bàbá àwọn wọ́n wá ti torí káwọn ọmọ bà jẹ́ pé àwọn pàdánù àwọn ọmọ wọn ò sí Islam wọ́n wá ń kọ́lé sábẹ́lẹ̀ gbogbo ilé tán bá kọ́ wọ́n kọ́ àjálẹ̀ àjálẹ̀ yóò lè hàn sẹ́nìkan àfẹ́ntọ́ bá bá wọn kópa nínú kíkọ́ rẹ̀ débi pé táwọn ọmọ ogun Russia tí ó kó wọn bá dé wọn yìí sábà dá mọ̀ pàjá lẹ̀ wà inú àjálẹ̀ làwọn bàbá àwọn ti ń kọ́ àwọn ní Islam tí wọ́n ti ń kọ́ àwọn lálùkùránì Islam lágbára kọjá ọwọ́ àfọwọ́ di lọ́nà pé kí wọ́n má pèpè lọ síbi ẹ̀ bàbá ńlá kù rẹ̀ ò lè ṣe àwọn Taliban tó ń ti àwọn àṣìṣe tó wà lọ́dọ̀ wọn ní ìgbà tí wọ́n fi jẹ́ pé wọ́n wà ní Afghanistan yẹn tí wọ́n rọ́wọ́ mú tí wọ́n lé wọn ká táwọn sọ́jà amẹ́ríkà ń wá wọn ká pa àwọn fẹ́ mú wọn àwọn fẹ́ pa wọn láti two thousand àbí nineteen nineteen ninety kìíní kan september eleven nineteen what nineteen ninety naam two thousand ṣé two thousand and one ní september eleven tọ láti september eleven yẹn tí wọ́n ti ń wá àwọn Taliban ká sẹ́mọ̀ pé abẹ́ àpáta abẹ́ ilẹ̀ làwọn Taliban kọ́ àwọn ilé ẹ̀kọ́ sí tẹ́tẹ́ tí wọ́n bá ń wá wọn wọn ò lè rí wọn ní ìsìn wọn tẹ̀sẹ̀ fi hàn lábẹ́ ilẹ̀ lábẹ́ àpáta táwọn èèyàn ti ń kọ́ alukurani ni wọ́n ti ń ha alukurani ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ rẹ̀ islam kọjá tí wọ́n fẹ́ ẹ gbọ́dọ̀ dúró ń bẹ má ẹ gbọ́dọ̀ ń bẹ baba ńlá kú tó lè ṣe torí pé ẹ̀sìn yìí àwọn ẹrú kan wá wà táwọn ní ìgbàgbọ́ òdodo àti àfọ̀mọ́ tó péye fẹ́sìn àwọn ò lè máa wòran káwọn èèyàn wá wà kọjá pé wọn máa ń pa ẹ̀sìn wọn gbẹ̀nu lọ àwọn èèyàn máa da lóru papọ̀ mọ́ sápà wọ́n máa wò wọ́n ràn láéláé wọ́n máa wò wọ́n ràn wọ́n máa tú rọ́tà fún wa yé lùbọ́ wọ́n máa tú wọn jẹ nínú ẹ̀sìn wọ́n gbẹ́nu lọ wàláhì wọn ò ní gbẹ́nu lọ. ìdí ni tó fi jẹ́ pé oore ń bẹ Islam tó pọ̀ tẹ́lẹ̀ náà ti mọ̀ pé gbogbo orú ọ̀rọ̀ yìí wò ní fẹ́ gbọ́ àmọ́ wọ́n sọ náà ni wọ́n sọ náà nítorí pẹ́sìn yìí ó jagbára gbogbo wa lọ kìí ṣẹ̀sìn kìí ṣe pé àwọn bàbá wa lọ́rọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀hún torí ẹ̀ kìí máa ṣe àwọn kèfèrí kìí ṣe máa ṣe àwọn aládàádáalẹ̀ bíi kí pèpè ṣẹ̀sìn Islam kó dúró ọmọ lọ́wájú máa torí nínú lọsíwájú rẹ̀ lòkúta tàwọn wà nínú lọsíwájú rẹ̀ ní ṣubú tàwọn wà ẹnìkan ò sì ní fẹ́ òkúta àbí ṣubú fúnra rẹ̀ so ṣùgbọ́n lo ẹlẹ́dàá wa yọ tẹ ẹ̀sìn rẹ̀ kánà ni kódà kó ṣe pé àwọn kẹsìrì ọ̀fẹ́ huwa alladhi arsala rasulahu bilhuda wa dinil haqq liyudhhirahu ala ad-din kullih walau karihal mushrikun Olúwa Ẹlẹ́dàá ńlọrọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú mànà àti ẹ̀sìn òdodo kó lè bá a fi borí gbogbo ẹ̀sìn yòókù kódà kó ṣe pé àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ qala rabbi ya'lamu al-qawla fi as-sama'i wal anábì dá wọn lóhùn pé Allahu máa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní sámà àti nílẹ̀ ọ̀rọ̀ tẹ́mi ń sọ fún yín tí mo pè lálùkùránì ọ̀rọ̀ Allah tí ì sọ̀rọ̀ mi tí ì sọ̀rọ̀ màláìkà tó mu wá tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa Allahumma tó bá jẹ́ pé òdodo mò ń sọ kò pamọ́ sí Allah torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń sánmà tilẹ̀ Allahumma ní àmàdájú Allahu azza ńlọlú ẹlẹ́dàá ńlọ ọmọ gbogbo nǹkan kò sí nǹkan kan tó pamọ́ sí. tó bá ronú nípa iṣẹ tó lù wá ń ṣe tó bá ronú nípa àwọn àròyìn ẹlẹdàá wa ó dájú pé wàá lékún ní ìmánì wàá lékún ní ìmánì gidigidi ẹ̀yin wo ní ìsìn tí èèyàn mẹ́ta bá ń bá wàá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà nítorí dájú ni pé àní gbẹ́nì kankan yé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí pé etí wa kò gbéjì kan ni wọ́n bá wa sọ ọ̀rọ̀ yóò fi yé wa. tí ẹ̀ bá tó mẹ́wàá wọn di wa tí gbogbo wọn jọ bá wa sọ̀rọ̀ oríṣi kan náà lẹ́ẹ̀kan náà bí ìgbà téèyàn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lè dàrú mọ́ wa létí apèsẹ́nìkan ò lè gbẹnu yín sọ̀rọ̀ ni a bó mo ti fẹ́ gbọ́ yín yé tó bá wa ti ṣe rí nu nítorí pé èèyàn lágbára títí kágbára rẹ̀ ọmọ wa lókun èèyàn lóye títí kóye rẹ̀ kọ́ mọ́ níbi tó parí sí èèyàn ò lè lọ́pọlọ títí kọ́pọlọ rẹ̀ ọmọ jẹ́ kó débì kan kúrú pẹ̀lú ẹlẹ́dàá wa ṣe dá wa nù. ẹ bá ní wòwò tí gbogbo wa sábà ń ṣe sọ̀lẹ́ à tó ṣe pé nínú sọ̀lẹ́ àti wa oníkálukú ń ka kí o tiẹ̀ àti sọ̀lẹ́ àti làásùrì ní ìsù kálukú ka kí o tiẹ̀ ìmáàmù kafáàtì àti ọkà sóra wọn náà kafáàtì àti ọkà nkankan lè arùkù kálukú ṣe tẹ̀síbíyà atúgbórí sókè a ṣe at-tahmid wat-tasmi' bákan náà atúforí kalẹ̀ atúnṣe tasbih atúnṣàdúà bá a ṣe pọ̀ tó yìí ṣé tẹnìkan nu wá mú kí Allah kó má gbọ́ tẹnìkejì kò lè ṣẹlẹ̀ láíláí àwa bá a ṣe wá mọ́nu mọ́ṣáláṣí akéré lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀dá tí ń sin Allah lákòókò tá à ń sìn akéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀dá tí ń bẹ nílé ayé yìí tó ní kálukú sì ń sọ̀rọ̀ tí wọ́n dákẹ́ ọ̀rọ̀ tí kálukú ń sọ tẹnìkan ò dí Allah lọ́wọ́ àti gbọ́tẹlómi dábàá pé ẹ̀yẹn dákẹ́ mẹ́ọ́ ẹ̀dá pé táwọn eléyìí sọ Allahu akbar Allahu akbar kabira Allahu tóbi ju bá a ti lérò lọ torí di eléyìí gbogbo ọ̀rọ̀ táwọn sọ àbá gbé pamọ́. tá a ha hàn sí gbangba ọgbọ kì tá à ń wí tọ́hàn lásán nìkan lọ́gbọ́ àti èyí tá a gbé pamọ́ gbogbo ẹ̀ lọ́gbọ́ ẹ gbọ́dọ̀ yín pamọ́ àbí ẹ olùmọ̀ni nípa gbogbo tí ń bẹ́ẹ̀ nù gbáyà èyí tó ti sọ gan ọmọ pé tó ọba sọ báwo ló ti sọ ọ̀pamọ́sí torí ẹ ara wa jọ ká mọ wọn ara wa ká mọ ní tá a máa sọ torí gbogbo ní tá a bá sọ kò sí ètò olùwà ẹlẹ́dàá wọ̀ gbọ́ gbogbo ẹ̀ pátá ni ó sì ṣèṣirò fún wa nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù wọ́n wá nítọ̀ ó dúpẹ́ o ó dúpẹ́ fún Allah ipò sí ọlọ́kan nínú àwọn èèyàn tí ń rántí torí àti pọ̀jù níwájú ẹ̀ gbogbo kálukú ń wí tiẹ̀ ó sì gbàgbé mi <laughs> àtàlọ́wọ́ àgbàgbé wa ma kana rabbuka nasiya. olúwa rẹ̀ èso olùgbàgbé o ọ̀gbàgbé ẹnìkan amánátò lọ́hà fẹ̀nẹ̀sí ẹ̀hún wọ́n gbàgbé ọlọ́ lolúwa bá gbàgbé wọn ọ̀sán wọn lẹ́sàn tí wọ́n ṣe ni kì í gbàgbé ẹnìkan nǹkan kan ìbá yé wa ajá gbogbo tó ń sọ ń gbogbo tó ń sọ ń téèyàn kan lásán bá ń ó lójú torí tó bá pé dè tán fi ń bọ́ sọ̀rọ̀ èdè tó ọ̀gbọ́ yé mi wọ́n dájú kó ìpè kan lọ gbé òun gbé fọ̀ wá. wọ́n dájú kó ìpè kan lọ gbé ògbé fọ̀ wá tó ṣe pé yóò túmọ̀ èdè tí wọ́n sọ ìwọ ọ̀gbẹ́dẹ French ìwọ ọ̀gbẹ́dẹ sábárúmá ìwọ ọ̀gbẹ́dẹ Haúsá ìwọ ọ̀gbẹ́dẹ Ìgbò ìwọ ọ̀gbọ́tẹ̀ bìbò ìwọ ọ̀gbọ́tẹ̀ gbìrà ìwọ ọ̀gbọ́tẹ̀ Fúlàní sọ ewu lọ́wọ́ gbọ́ ọba ti gbọ́ yorùbá só yorùbá nìwọ́ gbọ́ ọ̀dà àwọn ọba sọ yorùbá àjẹ̀bù ó tún léwo lélẹ̀ yorùbá náà ni o àmọ́ táwọn àjẹ̀bù ọgbọ́ wọ́n tún bọ́ sọ yorùbá ẹ̀gbà ó tún ní èwo ní tẹ́ńkànrán yorùbá làwọn náà ń sọ sọ̀bàhánà wọ́n bọ́ sanago olóòtú gbọ́ gbogbo eléyìí yorùbá làwọn náà ń pè lọ́dọ̀ wọn tó eléyìí túmọ̀ sí pé ó lójú táwa lè gbọ́ tí ó yé wa nítorí pé gbogbo gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé wa furukọ́kọ́ furukọ́kọ́ wa ó lópin ọlọ́wọ́ wọn bá yóò bá tọ́ gbọ́ ìgbà ọlọ́lá wọn gbólóhùn tí wọ́n fi bọ́ sọ̀rọ̀ tọ́ ma pé kí ni ìtumọ̀ eléyìí bá mi abẹ́ ẹ̀kọ́ ni èmi ọ̀gbọ́ yìí rí màá mi gbólóhùn tí lọ́gbọ́ Yorùbá tó ń sọ yìí ọ̀gbọ́ tùmọ̀ eléyìí o Yorùbá gidi náà wọ́n ti ń bọ̀ sọ. ṣé ó wá lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀dá kan kọ́ máa ṣèdè kan kọ́ wá jáde òdì lọ́dọ̀ Allah ta ló fún léde náà ṣé o lè lo gbólóhùn kan kọjá bankọ bíi gbólóhùn tí ń bùkátà àwé tá a fi wá tó máa gbólóhùn pé lọ́dọ̀ ta ni lálẹ́ tó fún ọ gbólóhùn náà lò Allah ọmọ gbogbo ọ̀rọ̀ tí bá ń sọ ní sánmà àti nílẹ̀ torí pé òun ló lù gbọ́ òun ló pàtó tí mà pé gbogbo ń tà ń sọ lóluwà gbọ́ sọ ẹnu ẹ má sọ ìsọkúsọ má fẹnu rẹ parọ́ má fẹnu rẹ pẹ̀gàn má fẹnu rẹ ṣèké má fẹnu rẹ ṣòfófó ṣọ́ra nítorí gbogbo ń tọ́ ń sọ pátá lóluwà gbọ́ kò sì ní gbọ́ lásán kọ́mọ́bí ọ lè rè ìdẹ́rùbani wà ní eléyìí pé tí gbogbo ẹni tá a fún lọ́rọ̀ sọ́ọ́ bá sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àbí kọ́ dákẹ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut ẹni tó bá gba Allahu gbọ́ àtọ́jọ́ kan yìí kọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kọ́ dákẹ́. al olùmọ̀ni nípa gbogbo nǹkan sábà ti mọ̀ pé gbogbo ń dáǹsẹ̀ lọ́lú àmọ̀ àfi kárí pàǹsẹ̀ dáadáa nítorí pé ẹni tí ò ṣe dáadáa kò sí blanket tó lè dàborí tó lù òfin ní rí ọ tí òfin ní máa ń tó ń sè. bal qalu adghathu ahlamin bal iftarahu bal huwa sha'i' bẹ́ẹ̀ ni eléyìí nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ eléyìí fún wa tí wọ́n ti rí i pé ó ti dá wọn lágara alálásán alálásán nìkan rọ aláti ńlá ní ọ̀rọ̀ ẹ̀dá kéèyàn pé alukóra di àlá ni wọ́n rọ. اقرأ باسم ربك الذي خلق alánàdà máa kà lórúkọ olúwa ẹlẹ́dàá rẹ̀ tó dẹ́dà alánàdà. khalaqal insana min alaq ọjọ́ mi yàn látara ẹ̀jẹ̀ dídì aládàá ń bẹ̀. látara kí ni wọ́n ti bẹ́ẹ̀ látara àpáta ló ti jáde aládàá ń bẹ̀ olúwa ẹlẹ́dàá wa ti ń sọ fún wa nípa tó ti ṣẹlẹ̀ nínú alukur'an ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú alukur'an ntí ó ṣẹlẹ̀ títí di dọ́gbé ní alukiyam ń sọ fún anú alukur'an aláwọlé lẹ́yìn ntí òní dé ròyìn lárú alábàárí. sẹ́mi pé ńgbà tí afẹnuwarọ́ tí ọba rí nǹkan ti ràn máma yọkàn máa wíwì kú wì ní. wọ́n alámídarí bàbá tiẹ̀ sọ ọ́ lárú àlá alukur'an yìí rí. ńbo ti lárú àlá eléyìí rí. ọ̀dà bẹ́ẹ̀ bá gba wọlé pàlà ni bá lè tọ̀rọ̀ ọ̀rùn ìdúró ńlá ni muhammadu lọ parọ́ àmuhammadu lè ní làákàyè kó tún mọ̀rọ̀ sọ débi wípé òní ọ̀wà á máa fi làákàyè rẹ̀ gbérú alukurani yìí kalẹ̀ alukurani kọjá làákàyè gbogbo ní làákàyè àní ti gbogbo àlùjànnú àti gbogbo èèyàn pátá tí wọn bá papọ̀ báwọn fẹ́ sọ̀rọ̀ alukurani wọn ní irú rẹ̀ sọ kọ́dà pápá kan máa ra pákejì lọ. bóòlù anábì sọ wa nílà ká ìtóbá àwọn tọ́jẹ́ kò ń lọ sọ. àdìpọ̀ kẹ́ gbàgbọ́ kẹ́ pé allahu akbar amanna àti gbàgbọ́ alukurani ọ̀rọ̀ allahu ni àṣẹ islam. ńlá kí àwọn ẹ̀fọ́ kí lẹ́fẹ́ fagídí ṣe kí lẹ́fẹ́ fagídí ṣe òdodo lòdodo ọ̀ma jẹ́ láéláé bọ́yọ̀ gbà bọ́ gbà òdodo lòdodo ń jẹ́ irọ́ gbà bọ́ gbà. olúwa ti mú kélé yọ ọsẹ bẹ́ẹ̀ pé òdodo òdodo náà ni ó máa jẹ ẹni tó gbà kó dodo ni ó gbà ẹni tí ó gbà kó má gbà òdodo náà lòdodo ó máa jẹ irọ́ irọ́ náà sì ní irọ́ bọ́ ọgbà nírọ́ àbọ̀ ọgbà nírọ́ irọ́ nírọ́ ó máa jẹ láéláé tẹ́nìkan sọ fún mi pé sánmà là ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ dodo nu ẹnìkan sọ wípé ilẹ̀ ní bẹ lókè wa dodo wa nu ẹ̀ńtọ́dájú ni pé kò rí bẹ́ẹ̀ ẹnìkan sọ pé àtẹ́lẹsẹ̀ láfẹ́ ríran àbà àbà kórì rẹ pé ẹnìkan sọ pé ẹsẹ̀ là ń mú lọ sẹ́nu ẹsẹ̀ báwo ẹsẹ̀ ni wọ́n ń pọwọ́ lé sí yín torí pé òdodo ntọ́ hàn kò ṣe gbé pamọ́ béèyàn bá òdodo ti lè ẹ̀yin tí ẹ gba gbogbo oyè gbogbo òdodo nídìí ká parọ́ ẹ parọ́ ọrọ̀ kul huwa Allahu ahad ẹ mú tìyín náà wá kul huwa Allahu péré ẹ mú wa. bẹ́ẹ̀ bá ti wá rí mú wa májàmú ni pé ẹ di mùsùlùmí o ẹ di mùsùlùmí apèyìn níjà rẹ̀ fọ́dún mẹ́wàá kẹ́ mú wa kì í ṣèjọ́ mẹ́wàá ọdún mẹ́wàá ẹ múru kul huwa tìyín wa. kul huwa ahad Allahu samad. لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ẹmúrú ẹwà ọdún mẹ́wàá ìsọmọdé ọjọ́ àtẹ̀yìn àtàwọn àǹjẹ̀nú àti wín àtàwọn arúnmọlẹ́yìn ẹjọ́ lọ péjọ gbogbo ẹ̀yin alágbárí irọ́ ayé ẹmúrú kúlù ọlọ́hùwà ẹ̀sìn wọn sọ pé ànábì parọ́ rẹ̀ ni sálùkùránì náà ni wọ́n ń kà tẹ́mi rí omi tọ́kàn rí omi nígbà tó ọ̀dà tó mà. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله olùwàní tá a bá sọ alukurani kalẹ̀ sórí àpáta kan ọba rí àpáta yẹn tó ṣe pé ìbẹ̀rù jẹjẹ yóò ti mú tí ó ti fọ́ tó kúlù bọ́ nítorí ìbẹ̀rù Allah. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة أكثين لني اللي بيأكو كتا أكثين آه، اللي بيأكو كتا له تريكي وإن من الحجارة لما لما يتفجر منه الأنهار وإن منها لما يهبط لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله ọkàn yín le ju ti akọ òkúta lọ torí pé ń bẹ nú àwọn òkúta eléyìí tó ṣe é pé àwọn akéré máa bú odò wọn á máa tara rẹ̀ ya jáde ó sì ń bẹ nú àwọn àpáta eléyìí tó ṣe pé omi á máa tara rẹ̀ sun jáde tẹ́ẹ́rẹ́tẹ́ẹ́rẹ́ báyìí ó sì ń bẹ́nu àwọn àpáta tó jẹ́ pé látàrí ìbẹ̀rù Allah wọn a máa wó ṣubú látàrí wọn lọ síbòmí ọkàn tí akọ òkúta lọ nǹkan ṣe ọkàn yín tó lejò akọ òkúta lọ nǹkan kó rí kó rí torí alukur'an tó bá jẹ́ pé ẹ̀yẹ kọ́ máa mú kí ẹ̀wà rírì kọ́ máa mú ọkàn wa bal huwa sha'ir ẹ̀ torí bẹ́ẹ̀ akéwì lásán wọ́n lé wì lànàbì ńké ẹ̀yin sì ma ewì ké láì jẹ́ pé ẹ ti kọ́kọ́ ké pamọ́ kó tó dìgbà tẹ fẹ́ lò lárúbáwá máa ń dúró lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó máa kéwì lórí lọ́tún lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí wọ́n gbéde lárúbáwá dé. tó sì jẹ́ pé ru harafi tó parí ẹsẹ̀ tiwájú iná ní harafi tó parí ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ tó tẹ̀lé bọ́jú ẹgbẹ̀rún ẹsẹ̀ lọ́fẹ́ ké harafi oríṣi kan náà ni ó parí ẹ̀ kọ̀rọ̀ọ̀rùn wọ́n gbọ́ èdè yìí kọjá àbíkí afọ èwo lọ́wọ́ àjọra wọn ni èwì náà máa فليأتنا بآية كما أرسل الأولون تبا قرار نيرا إن الله كنا مامي وا وانفون النبي صالح وانفون راقمي كنا مامي تيوا وانفون موسى قوقا كنا مامي وانفون عيسى لوامي كنا مامي تيوا àwọn rò pé àwọn fẹ́ dá nàbì lágara ni torí pé ńgbà tó ṣe kó pera rẹ àwọn kankan tó mú àwọn kàn ká kan ọ̀rọ̀ tí wọ́n ń kà náà làmì mi olú ẹlẹ́dàá wa ọ wá ṣépè níjà fún wa ó ní ẹ múrò alukurani wa wọn ríro ẹ mú wa ó ní ọ̀dà ẹ mú súra mẹ́wàá wa wọn àrí mú wa ọ̀dà ẹ mú súra ẹ̀yọ̀kan wa wọn àrí mú wa olú wa fi yé wọn pé sórí ẹyin àtàwọn àǹjànú gbogbo àwọn èèyàn pátá àwọn èèyàn pátá àti gbogbo àlejànú pátá tí gbogbo wọn bá péjọ láyè kan náà fáwọn fẹ́ sọ̀rọ̀ alukur'ani lọ́rọ̀ wọn ò ní ríru rẹ̀ mú wa irú nǹkan sì tún sọ. tọ́ irú nǹkan kìí sùn lẹ́yìn sàlùmùsàbáhù sàlùmùsàbáhù bẹ́ẹ̀ wọn ò ní ríru rẹ̀ mú wa kódà kó ti pé apá kan ran apá kan lọ lọ́ba torí rẹ̀ àmì tó ju gbogbo àmì lọ lálùkọ́rọ̀ láti ìjọ tó lu ẹlẹ́dàá tó ti ń fún àwọn aránṣẹ́ rẹ̀ lámì wọn àti fún ẹnìkan kan nírú alukur'an yìí ó ju gbogbo àmì yòókù lọ ó ju ràkúnmi tà nàbì sọ́ọ̀lẹ̀ lọ ó ju pọ̀pọ́ ànábì Musa lọ ó ju bá ànábì Ìsá ń lajú afọ́jú ó ju bó ṣe jí lọ ó ju bó ṣe ń wọ ẹni tánú ẹ̀tẹ̀ ń bẹ lára rẹ̀ sàn lọ ó ju gbogbo àwọn àmì gbogbo lọ. ẹ rẹ̀ wàláhì ìdánilágara tó wà ń bẹ ọkọjá ọrụ àfọ lọ́rọ̀rọ̀ lọ́rọ̀rùn ń sọ ju ká ti lọ ká sọ̀rọ̀ ó ju ká fi pàpà nà nǹkan lọ nànàbì Musa ká sọ̀rọ̀ ó ju ràkúnmí jáde lára àpáta lọ tó ti fẹnu wá lọ ká ju kókò ó lọ ju ó ríran lọ àbí lọ bí ọ̀rọ̀ ni wọ́n wá níwọ̀ náà sọ̀rọ̀ ẹ̀ wàláhì ó kírítíkà ju gbogbo nǹkan yòókù lọ. ẹlẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wọ́n tó yọjú sí ọmọbi tó dúró sí láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ tó sọ bí wọ́n bá máa kó jọ ni ó ti kún tirẹ́là. tí ọmọ ogun tí ò ní fi kan pé kan ẹ sọ̀rọ̀ allahu akbar anabi ò lè sọ̀rọ̀ ẹ̀ ò lè sọ̀rọ̀ olùmọ̀kan ò sí tó lè sọ̀rọ̀ ẹ̀ àní gbogbo apáta korongodo tó lórí tẹlẹ́mù wa àtolùmọ̀ àtàláìmọ̀ àtàwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn àbọ̀ kí gbogbo owó péjọ kálá fẹ́ sọ̀rọ̀ alukur'an àlè sọ láéláé kọ́dà kápá kan máa ra pákan lọ kámẹ́sì ń kókó jábélé lẹ́bù kó kátó máa ra lọ àlè rírọ ẹ̀mú wa eléyìí ní ìdánilágara tó ju gbogbo ìdánilágara lọ kò bùkátà pé a fẹ́ ike kí wọn náà jẹ́ kí erin kọyọ láti inú lẹ̀ gbogbo eléyìí ó kéré ọ̀rọ̀ náà ni ẹ sọ̀rọ̀ ẹ̀ wàláhì ìpèníjà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju gbogbo ìpèníjà ti ń bẹ lára àwọn mọ̀ọ́jìzá tí yòókù lọ. ẹ̀rí téèyàn kọ̀wé nìsí èèyàn lè kọ tíra tíra especially àwọn ìwé ìwé volume mélòó lẹ kọ ìwé volume ọ̀pọ̀ volume tìwé ọ̀pọ̀ àwọn tọkọtọkọ náà wà àmẹ́rẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ àwọn volume fún èèyàn kọ́ kọ kan ní ìsìn fifty volumes tẹ́sí máa ka tẹ́rì pé gbogbo ẹ̀ ọ̀rọ̀ làákàyè ni olú ẹlẹ́dàá wa ó bùkún bàbá yìí ó ní gbogbo ń tọkọ̀ kò tó kúlú wallahu ahad kò tó torí gbọ́dọ̀ tọkọ àtẹ̀ntó nímàtó àtẹ̀ntó nímàtó tábà fi ka ìwé ìwé kàtán àmọ́ àtìsè jáde tó pọ̀ tọ́ba sọ báyìí kò bá dáa tọ́ba pé wẹ́ẹ̀dì ló lò kò bá dáa àbí òye wa ha bẹ́ẹ̀ ni sọ ọmọ èèyàn ẹ dákun kó ló wọ Allahu ahad gbogbo ayé yìí afúnyin lọ́dún mẹ́wàá ẹ má sì ṣètọ́ wà mẹ́wàá qul huwa Allahu ahad tẹ́ wá sọ pé. ẹ tó bá sọ pé huwallahu wahidu hafiza al <laughs> ike pólù ya kò tún ma ìbá ebe ti kú huwallahu wahidu kò nídìí ahad kò tún jẹ́ ma ìsọkúsọ Allahu akbar Allahu samad ẹwà ni ẹ tẹ́bó ti sọ Allahu huwa samad àbí òye wa ike kó sọ ma ló ń bá wa sọ̀rọ̀ lẹ́mìẹ́lẹ̀ duwa lẹ́mìíwúlẹ̀ ìgbà ó ti tó kọ́ sọ pé lẹ́mìẹ́lẹ̀ nítorí pé ẹni tí ò ní bí ma wọ́n bí ni a kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn yẹn ọ̀pọ̀ àìmọye ni wọ́n bí tòun ò ma fa ọ̀pọ̀ àìmọye ni wọ́n bí tòun ò bí torí ẹni wọn máa sá sókè sódò ipò wọn fẹẹ dàbí ẹja abẹyẹ àbí ejò tó lórí àpáta tí ò forí pa bẹ kò sì tó kọ́ sọ pé walam yulad láti fi sọ wípé tọ̀ ńgbà àwọn òbí òun ò ní bímọ kò tó torí ẹ̀ Allahu akbar ìwé tán kọ tó tóbi ayọ̀ àṣìṣe náà ti ọkọ̀ ìwé tán kọ tó kéré ayọ̀ àṣìṣe náà ti ọkọ̀ wọ́n bá kan wá fún yàn ìwé ìwádìí ọgọ́rùn-ún mẹ́ta ewéèwé wọ́n ní bá wa yẹ̀ wò afẹ́ afẹ́ fọ́nká ni ṣé ọlẹ́tọ̀ ká fọ́nká à ń sì fẹ́ kẹ́ bá wa kọ gbólóhùn ìṣíwájú fún ìwé yìí ó lè ba àwọn akẹ́yìn náà kà ẹ̀sìn rí pọ́ dáa èèyàn á sọ pé ah lódodo èmi ò lásìkò tí wọ́n fi lè ka ìwé ọgọ́rùn-ún mẹ́ta yìí lórí tí mo ń ka ọ̀pọ̀ ju kí n tún máa fi àsìkò mi ka eléyìí lọ àmọ́ ọgọ́rùn-ún mẹ́ta lẹ́pẹ̀ sá ń ka ewé mẹ́ta one over kinu hundred màá one over hundred so òun láti wá dájọ́ lórí ìwé yìí tí àwọn àṣìṣe tó wà nù ejú ewé ìwé mẹ́ta wọn bá pọ̀ akàkan bẹ̀rẹ̀ akàkan láàrin akàkan parí táwọn àṣìṣe wọn bá ti pọ̀ ajẹ́pẹ́wò yìí dà fẹ́ wàá lọ ṣàtúnṣe lórí àwọn nǹkan tá a bá ti rí bẹ́ẹ̀ lẹ́wọ̀ gbogbo òwe o tá a bá ka ewé ìwé mẹ́ta ewé ìwé mẹ́ta la ka àwa yọ àṣìṣe ọgọ́rùn-ún mẹ́ta ẹ mọ̀ pé nǹkan dàrú ojú ewé ìwé ìwé náà mélòó la pé ọgọ́rùn-ún mẹ́ta àṣìṣe ọgọ́rùn-ún mẹ́ta nù ìwé mẹ́ta lọ́yẹ kún pọ́blíṣì ìwé òun ọ̀yẹ kún pọ́blíṣì alukurani nù alukurani nù ó lé lọ́gọ́rùn-ún márùn-ún ewé ìwé iyọ̀ nǹkan àwọn ewé ìwé rẹ̀ ó lé lọ́gọ́rùn-ún márùn-ún báni yọ àṣìṣe méjì péré méjì péré mo fún ọ lọ́dún mẹ́wàá àṣìṣe méjì péré. Allahu akbar torí kọ́rọ̀ Allahu kì í sọ̀rọ̀ èèyàn torí ẹ̀ ní bẹ́ẹ̀ bá ti ṣàlàyé fún yín ilé ìjọ sábàbí tó mú kí ọmọ òyìnbó kan kó gba Islam ọmọ England ó lọ wọ library kan ní London àbí bookshop ní London wọn á rí sọkọ the glorious Quran wọn bá gbé sẹ́mi e. pé gbogbo òwe kéèyàn tó rà èèyàn kò fẹ́ ka ọ̀rọ̀ tìṣíwájú tí wọ́n kọ síbẹ̀ nítorí pé ọmọ lọ rárá kúra kìí kàn sí kí wọ́n bá ti báǹdì ìwé lọ́nà tó dáa gbogbo ẹ̀ náà lọ́kàn máa rà ó ní ló ń bá ka péjì alákọ̀ọ́kọ́ pé zalikal kitabu la rayba fi ọ̀n sọ tí mo ń gbọ́ ni òbí ẹsẹ̀ pé wọ́n fún mi ròyìn wọ́n kó wọn wá sí Sudan nígbà tó ń gba Islam èmi sì wá ń Sudan gbà ó wá nígbà tó ń ka zalikal kitabu la rayba fi pé ìwé yìí ò ò sí tàbí tàbí nínú rẹ̀ ṣe ah what a great challenge ẹni tó kọ̀wé ó ń challenge àwọn èèyàn pé ìwé tòun yìí kò sí tàbí tàbí kan pé ọ̀rọ̀ kan tó jẹ́ jábọ̀n nínú ẹ̀ màá sì sọ fún ẹ how much are you selling this, this book? ń bára lérò pé wọ́n yọ gbogbo àṣìṣe rẹ̀ fún un wípé èyí kọ̀wé kọ́ máa challenge àwọn èèyàn bẹ́ẹ̀ fa tó ń ka lọ tó ń ka lọ tó ń ka wọn bá pé kíní ìjọ agbára ọpọlọ lọ kíní yẹn sọ̀rọ̀ èèyàn wọn lọ sí West London níbi tí mọ́sálásí ńlá wà wọn lọ bá ìmáàmù pé ah, what is the glorious Quran about ah, the word of Allah ha Allah who is Allah the creator of the universe meaning that the Quran is the word of Allah on bẹ́ẹ̀ni wọ́n lọ́ba jọ the first way tó ń kanu Suratul Baqarah dhalika al-kitabu la rayba fihi oníkílẹ̀ yẹn ó ṣe tí ó fi di mùsùlùmí wàlá ọgbà Islam torí ẹ al-Quran ohun ní ìpèníjà ńlá eléyìí tó ṣe pé olúwa fi pé gbogbo aráyé níjà tẹ bá ní kí ẹ sọ̀rọ̀ Allah ẹ sọ̀rọ̀ ẹ ẹ bẹ́ẹ̀ mọ̀ ọ́rọ́ sọ. ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون ẹni ká nàbí ọmọ apẹ̀rẹ̀ wa bí kò ní kérin ọyọ nù lẹ̀ bí kò ní kójú ọmọ rọ̀jò gold bí kò sọ wípé ẹni tí ó lóyún lálẹ́ àná kó bí lọ́mọ nìsín bí kò sọ wípé gbogbo olóyún tọ́jú ilẹ̀ asálẹ̀ kó di ibi tí àwọn òdòdó àwọn koríko àwọn ewébẹ̀ elégédé lọ́kàn ọ̀jọ̀kan máa jáde ń bẹ̀ tí odò ọmọ sàn bẹ̀ bí kò sọ bẹ́ẹ̀ nínú nǹkan tẹ̀ ń fẹ́ ẹ àti mú àmì míì wá tó yàtọ̀ sálùkùránì tí ó fara jọ ti àwọn ànábì tó ti síwájú ó ń kọ́ ló ṣòro ṣùgbọ́n àwọn ẹni tá a ti firú àwọn àmì àti àpẹẹrẹ bẹ́ẹ̀ ránṣẹ́ sí ṣáájú tiyín wọn ò ti torí àwọn àmì yẹn gbàgbọ́ àwọn èyí tí ìfàmì bẹ́ẹ̀ ránṣẹ́ káwọn ẹni tá a fi ránṣẹ́ sí àwọn èèyàn ànábì bẹ́ẹ̀ tí wọ́n kọ̀ láti gbà gbọ́ wọ́n ṣẹ́kù láyé o gbogbo wọn la torí ẹ àfàhùn mìíràn táwọn eléyìí náà gbàgbọ́ tẹ́bá ti sọ pé gbàgbọ́ kí lọ ná Allah láti sọ yìí pé kéèyàn jáde nínú ilẹ̀ ká sì máa wò kí lọ́nà Allah láti pé kí ilẹ̀ asálẹ̀ kó di ilẹ̀ ọlọ́ra kọ̀ọ̀nà ní nkankan innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun jẹ́bẹ̀ kó sì jẹ́bẹ̀ làṣẹ olúwa kọ̀ọ̀nà Allah ní nkankan ṣùgbọ́n nkankan bẹ tó ṣe pé kọ̀ dájú pé lè kọjẹ́ ó ní yìí bá dé ẹ bá kùnà láti gbàgbọ́ àpàyàn tó lásán kọ́ kò sí bẹ́ẹ̀ fún nírú àwọn àmì bẹ́ẹ̀ nítorí kò fẹ́ rẹ ṣáájú kí kìyàmù tó dé nínú nǹkan mẹ́ta tó lu afọ anabi sallallahu alayhi wa ní kan tí ó wà tí ò ní jẹ́ pà wà ìparun lè máa ṣe wá látara páwa àwa là ń bára wa jà àmọ́ kọ́ta kan amẹ́ríkà kan rọ́ṣíà kan ánkíníkà kan wọ́n ní atilari ẹ wọ́n ní nuclear weapon wọ́n ní biological weapon wọ́n ní kíníkà irọ́ lásán orí ara wọn ò fi pa wọ́n lè panu wa àmọ́ wọn ò tó tí wọ́n lè pa wa nù ilé àdéhùn olúwa ó ti síwájú tó bá dé báwọn olúwa ẹlẹ́dàá wa ọ̀fẹ́ pa àlùmọ̀ àti wa run kótó dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ní òsì fànàbì ní irun tó fànàbì Salih ní òsì fànàbì Muhammad sallallahu alaihi wasallam ní irun tó fànàbì Musa ló fi fún lè tó ju ti gbogbo wọn lọ èyí tó ṣe pé bẹ́ẹ̀ bá tiẹ̀ gbá gbọ́ kò ní tìtorí rẹ̀ pààyàn ìyá ń retí yìí àá ó fún láwọn àmì ńlá tó ju gbogbo àmì lọ ó ní kí ó ní kí wọ́n ti pè òṣùpá ó pín sí méjì tí àlàfo

igi kùkùté tánàbì tí máa ń dúró lórí rẹ̀ ṣe kótóbà kọ́ máa sunkún nígbà tánàbì kọ́tì tí ó lò má ń sunkún tánàbì ń gbọ́ táwọn sàhábà ń gbọ́ subhanallah gbogbo àwọn àmì ńláńlá tó lè wá ànàbì wa sallallahu alayhi wa sallam kò lè jọ wọn lójú o bí kí wọn pé kẹsì wọn jáde nú àpáta kí wọn wá líǹkì ẹ pé ẹ gbọ́dọ̀ mú mi má ẹ̀yin níjọ́ kan rà fún mi níjọ́ kan eléyìí làwọn máa fẹ́ bẹ́ẹ̀ bá kùnà láti fún lọ́jọ́ tí ẹ parun irú táwọn máa wà nù tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ sẹ́yìn ọgbàgbọ́ tá a bá ní kí wàá mi bẹ́ẹ̀ kọ́ wà fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ Allahu azza wa jal kó ṣe wá lọ́kàn nínú àwọn tí máa gbọ́rọ̀ àwọn ẹni tí ò ní máa nálé aláwo tí ò ní máa nálé alágbègbà tí ò ní máa nálé àwọn àfọyín àwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo. tí wọ́n da lórúkọ nínú ìgbàgbọ́ tiwọn. abẹ Allah kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa rẹ tí máa sọ sọ torí pé ti màmá dájú pé gbogbo ń tó ń sọ lóluwa gbọ́ abẹ kó sì nínú ẹni tí máa kíyè sára gbogbo ń tó ń ṣe iná lóluwa máa ń pa olúwa wa ní kẹfìrì lẹ́yìn ìgbà tó ti ṣe wá mùsùlùmí kọ́mọ̀sí wa lálẹ́ tí máa lẹ́yìn ìgbà tó dodo ti hàn abẹ́ Allah kọ́dà kún kọ́ máa pa wá rùn ó jẹ́ ká máa sẹ̀mí lórí al-islam nígbà tí wọ́n bá gbẹ̀mí wa wọ́n gbẹ̀mí wa lórí al-iman wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.